a kí àwọn ustaz wa láti àlọ́ ustaz wa al-sheikh al-ustaz abu abdulwitiri abdulaziz bin sulaiman aláfẹ́ kí Allah subhanahu wa ta'ala bí ó bá sọ ẹlẹ́sàn láti ìlú ọ̀yọ́ àti àwọn ustaz wa náà abu abdullah abdulrazak ejigu hafizahullah kí Allah bá sọ àwọn náà lẹ́sàn láti ìlú lọ́rin wọ́n ma bá takọ́ dámà nípa mọ̀dúrì gẹ́lẹ́ bí a ṣe sọ fún alánà ẹ̀rí pé àná ẹ̀ ó fẹ́ ṣe díẹ̀ àsìkò kó tó di pé àwọn elétò gbogbo ẹ̀ bó ṣe lọ inshallah rahman wọ́n wà ma bá wa ma fẹ́ mọ̀dúrì ànánà wọ́n bá wa kí nínú ẹ̀bọ lẹ́nìí náà wọ́n wà ma bá wa سبعة من ضلالات التكفيرية العصرية الجباتية أداهم الله وعلاقتها مع ضلالة الخوارج الأصلية títẹ̀ ní tán ma bá sọ̀rọ̀ lórí ẹ̀ عند السلف ومباينة أهل الزيغ والأهواء في ذلك òun náà ni manájú ó máa ń sọ̀rọ̀ wípé mọ́nájú tàlápí olìyá náà mọ̀ wọn sáàtọ̀ wọ́n máa bá sọ lórí bí a ṣe mú ẹ̀rí láti ọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wa mubayanat ahli zayd àti ìṣàlàyé àwọn ahli zayd àwọn tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò ní orí òdodo wal ahwa àti àwọn onífẹ́nú fi dáríkàlì mẹ́nìhàjì nínú mẹ́nìhàjì wọn yẹn wọ́n fẹ́ bá a ṣàlàyé nítorí ẹ̀ fọ́lẹ̀ yẹ tafájà mẹ́ṣúra. Àwọn ustaz wa Abdulrazak Ejigo, àwọn náà ni wọ́n kọ́ fẹ́ bá wa bẹ̀rẹ̀, fọ́lẹ̀ yẹ tafájà mẹ́ṣúra.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 قائلا السلام عليكم ورحمة الله وبركاته Àjọ̀fún ọlọ́ọ̀bá, ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí, ọba tí ọpẹ́ yẹ. Ọlọ́ọ̀bá tí ó kó wájọ sí ayé tí a wà yìí pẹ̀lú Islam àti Sunnah òun náà ni ọlọ́ọ̀bá ìgbàdùkú àjọ síbi tí a wà yìí àwọn sí báyìí láti wá gbọ́ ọlọ́ọ̀bá ni láti wá máa nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá láti wá gbàgbọ́ yẹ ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹgẹ́ bí ọlọ́ọ̀bá ìgbàdùkú àjọ àwọn abẹ náà wá eléyìí tọ́lọ̀ wá òwú nínú ọ̀rọ̀ ọlọ́run mẹ́jì ká yọjú láíláí abẹ́wọ̀n wà ìlítọ́lá ó fi wá ṣe kòǹgẹ́ ó fi wá ṣe dédé tí ọlọ́run wà ìlítọ́lá tí ó yọ́nú sí àsìbẹ́lọ́run wákan náà ọlọ́run mẹ́jì kí àwa tí a gbọ́ wa ọlọ́run mẹ́jì kí a sì wá gbọ́ nígbàtí ọlọ́run wà ìlítọ́lá ti sọ àwọn kúndì àsìrí ọlọ́run wà ìlítọ́lá tó sọ àwọn náà tí a máa gbọ́ wa kúndì àbẹ̀rẹ̀ látòrí àwọn tí a jòkúnlẹ̀ tá ń gbọ́ wa ní títóbi lórí àwọn tó padà máa gbọ́ wa nílé àti gbogbo tí ń tí wọ́n ń kálẹ̀ yìí gbogbo ibi tó bá dé àwọn ọmọ àdìgbàkọ́rọ̀ kó àkójúkó sáǹpà ní dáadáa fún ìkọ̀kan wa ọlọ́wà àdìgbàkó ṣe wá ní ìkan nínú àwọn olùmọ̀nà orí ajẹ́jẹ́ tán lọ́wọ́ àmì ọlọ́ọ̀bá ọmọ bá síwájú ẹ̀dá olùkọ́ àgbà anábì sallallahu alayhi wa sallam àti àwọn ará anábì sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà títí di ọjọ́ gbèrè kìyàmà Allahumma àmín ẹ̀rí ilé tí wọ́n lé kí adìjọ pé ẹ̀wù àkórí ọ̀rọ̀ méjì ni wọ́n ti kà sí etí bọ́ wa káwọn bá wọn fi ráàsì kò láre àkórí àwọn ọ̀rọ̀ méjèèjì yìí ọ̀rọ̀ ńlá tí ó ní kì mínú ọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó wù púpọ̀ ni ṣùgbọ́n ṣáájú ká tó bọ́ sínú agbami ọ̀rọ̀ náà yóò wù mí kí n ṣe àwọn àkíyèsí àti tàbí jíkà tí mo rò pé ó ṣe ìjòkólẹ̀ ìlànfààní tó pọ̀ ìbára lọ àkéjì mo fẹ́ ṣe ilé ẹjọ́ tó ọlọ́run bàwá tí a jẹ́ ọmọ ẹ̀yà irú àwọn program báyìí ẹ kí àjẹkọ̀ mọ̀ pẹ́ ẹ kí a mú ní ogun ẹ̀sìn dáa ìjà lásìkò ìdánwò ká jà ní ogun ẹ̀sìn nínú àwọn àgbáyé jihad nínú àwọn yẹran ọ̀nà tí ẹ̀mọ́ ń gbà jagun sójú ọ̀nà ọlọ́run bá ìkánú èlé nínú wa jihadu da'wa kódà muqaddamun ala jihadi sin a ti sáájú mú ìdájọ́ sharia a ti sáájú ká jagun pẹ̀lú sin ọlọ́run bá lékẹ́lá pàdánàbí sallallahu alaihi kó já àwọn kòfààrù lógún wàjáhìdùn bí i jihadàn kẹbí ọ̀rọ̀ wàjáhìdùn bí i ọlọ́run bá ní jà wọn lógun pẹ̀lú ẹ̀ kí ni bọ̀míru yẹn kí ni ohun tọ́ka sí ohun náà ni al-Qur'an ay jahil kufara bil-Qur'an jihadàn hujjati wal bayan jihadu hujjati wal bayan jihadu ẹ̀rí àtàlàyé asúrù táwàyí asúrù tí a ní jihadu hujjati wal bayan sẹ́rí jihadu sayf a iye kò tí ìṣẹ̀lẹ̀ lásìkò yìí ẹ́ ó láwọn ṣòro ó lè láwọn àwọ̀tán tí a rí bóyá eré tó jẹ́ fọ́nkú àìyìn níbẹ̀ ni àbílẹ̀ tó jẹ́ fọ́nkú kìfáyà asúrù jihadu ní pé fọ́nkú ni mọ́jẹ̀ olóòdì fọ́pọ̀ ayì kéṣe mẹ́rin lábẹ́ lọ akàbẹ́jú pé wáyé pé ọ̀nà tààlẹ̀ gbàjagun sí ọ̀nà ọba ó ní pé wọ́n wà sí báyìí tí ó pọ̀ gan ìṣọ́kọ̀ lè haq wà ìtọ́lẹ̀ lè bá ọ̀pẹ̀ láti lè fi òdodo rinlẹ̀ káṣì lè bá yẹrọ jẹ́ nítorí pé àwọn wọ̀nyí tí ẹ́ tí wọ́n ń pèpè sójú ọ̀nà bídá àwọn alùgbọ́n ṣe máa ń bá wọn lù mọ́ ní agbára jù àwọn bídá àti wọn àtògbè sí bídá àwọn lọ náà alìmọ̀tẹ́lẹ̀ ìdá ìyà orí bídá ti ń pèpè sójú ọ̀nà bídá rẹ̀ bá ṣe bá lù mọ́ lágbára rẹ̀ so ẹni tó ní irọ́ lọ́wọ́ nígbà tí ò bá dákẹ́ usab aláṣẹ abu abdulgut wọ́n sọ̀rọ̀ kan mo ti láǹfààní àti gbọ́ díẹ̀ nínú lẹ́kṣọ̀ títí tí wọ́n ní mo láǹfààní àti gbọ́ lọ́wọ́ wallahi ìkọ́dà tó bá jẹ́ sí pé ẹnu tàná òun lábá gbọ́ wallahi ẹnu ilé tèmi gbọ́ ní ti tàná bóyá mo ti bóyá mo lè tí mo ti gbọ́ kọjá àlàjìsá bẹ̀tí mo mọ̀ pé mi ti gbọ́ 70% nínú nǹkan ẹ̀ bẹ̀tí mo mọ̀ ti gbọ́ kọjá 60% wa àfádà wọ́n gbìyànjú púpọ̀ wọ́n dẹ̀ sí wá láǹfààní Allah, so àwọn kókó ọ̀rọ̀ ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n sọ so àti àwọn tí wọ́n ti ṣáájú wọn náà sọ̀rọ̀ lánàá dábà yẹn sọ̀rọ̀ gbẹ̀yìn lánàá àwọn tí wọ́n ti ṣáájú wọn sọ̀rọ̀ náà wọ́n gbìyànjú gan so ká gbìyànjú so kí mẹ́fà yọ́ mẹ́ ni pé wọ́n jẹ́ pé wáyé pé aláburú yìí ẹ tó jọ́gà kọlọ̀bá kọ́ bá fọ̀nà máa kọlọ̀ kó sàtúnṣe rẹ̀ ó ní harakatun da'awiyatun shaytaniyya bá ṣe wù ní ẹ wọ́n ní harakatun da'awiyatun shaytaniyya ó ní gbìyànjú dáwà shaytaniyya àkórí ẹ̀ náà nìyẹn sókè gbogbo kìíní ó ní gbìyànjú ká ṣe ìpèpè sójú ọ̀nà shaytan nígbàtí ẹni tí bá ń pèpè sójú tó ní haraka tó jáfáfá àwátá àwá ń pèpè sójú ọ̀nà sàràfíà àwá dákẹ́ àwá dákẹ́ wallahi aburú ni torí pé as-sakitu 'ala al-batili shaytanun akhras ẹni tó bá rí aburú báyìí tó dákẹ́ èṣù tó burú ni èṣù òdí ni kama anna an bil-batili shaytanun mutakallimun ẹgbẹ́ bó jẹ́ pẹ́ni tó ń sọ aburú tó ń mú jaja ọjẹ́ asa ó mú lẹ́nu níbi aburú èsù tí ń sọ̀rọ̀ nìyẹn àti ṣètọ́nì tí ń sọ̀rọ̀ àti èsù tó yóò di ẹ̀dàkùn kí ní yàtọ̀ náà méjèèjì ọlọ́ọ̀bà àríkẹ́lẹ̀ mi sí wálé tó sọ tí tó yóò di o nígbà tó wọ́n bá jẹ́ èsù tí ń sọ̀rọ̀ àwọn ọ̀gbọ̀dọ̀ jésù tó yóò di agbọ̀dọ̀ ni káyà na qawwalan bilhaq a máa sòrúdó púpọ̀ ọwáàlì mọ̀bálàgọ̀ yẹni pé kìíní ń pọ̀ ọpọ̀ ní ṣe sí ẹ̀ kò lè ródòdó kọ́dákẹ́ kò gbọ́dọ̀ rí òdòdó kọ́dákẹ́ so ẹ̀dá fún ẹjẹ́ káwà náà kára iṣẹ́ yìí lọ́wọ́ ká máa gbé kìíní yìí kí a máa gbé lárugẹ àwọn adínú nasiha aláì orin dáríṣàn orin bí ayì tó pọ̀ àìmọ́ èèyàn ni wọ́n ń pè lọ́ẹ́ pé ọlọ́run bá lè gẹ́lá ló ń sábà bí dáadáa fáwọn èèyàn gan ìgbà tá a fẹ́ gbé kìíní nǹkalẹ̀ àmọ́ pé bí ó ṣe rí nìyí so ẹja wọ́n fàní tó ṣe so irú eléyìí náà ta ṣe lánàá yìí wàláì kò sẹ́ni tí ó gbọ́ pẹ̀lú ọkàn tó túká tí ò ní sáǹfàní pẹ̀lú ẹ̀ tí ó gbọ́ pẹ̀lú pé tí kóhun fẹ́ wá òdodo ni ẹ sì já má ẹ má jẹ́ ká kọ́lẹ̀ ẹni tó gbọ́ lónìí tẹ́rù fọ́kàn rẹ̀ di ó ti mú nǹkankan ní ọkàn rẹ̀ wàláì ó ti hí tí ẹ̀ níbi kan ẹ̀yìn ẹkàrò pé kò gbọ́ yé ni ẹ ti dá nǹkankan sínú ẹ̀mí rẹ̀ tí ó máa rán lọ láíláí ẹ ti dá wà lálẹ̀ sí lọ́rùn nìyẹn níjọ́ tó bá tún padà níjọ́ tí ó bá padà síṣẹ́ lára rẹ̀ níjọ́ tí ó bá kálá akáyè mọ́ lára tí ó bá kálá akáyè mọ́ nlé tí wọ́n mọ̀ wí àṣíhun kí ní wọ́n sì máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí wọ́n mọ̀ pé bó ṣe rí rẹ̀ kíṣẹ́ ti Sheikh Yahya al-Hajuri tí wọ́n ṣe hafizahullah wàhádá wa aslaha gbogbo ala nídi hidaya a nídi hidaya lọ́dọ̀ lọ́wọ́ba a kíṣẹ́ ìkà mẹ́ dáyíṣẹ́ lórí jàbàtà ti pẹ́ wallahi a mọ́ ń gbọ́ wallahi kàkún nígbà máa ń gbé tí wà kọjá ní ọgbùn àwọn ènìyàn wà láyé ṣéwù tó yè mí ṣéwù yè mí ṣéwù yìí ò bò wà láyé Ìlọ́wọ́ tó mú ìnà ọmọ yọ gbọ́n káyọ̀, wọ́n gbọ́n káyọ̀ kódà, ṣe yẹ yẹ jùlọ àbíkọ́ náà, wọ́n gbé yẹ jùlọ jídà. Kò tí mẹ́rin yẹn bá rán jú tó bá pariwo ká tó mọ̀ fún sọ́rọ̀. Wàláì. Irú yẹn ẹwọ̀n tẹ́ rí yẹn lásán oníṣẹ́ tí ń ṣe mi dáwà ọ̀. Tó yẹ mọ̀ pé, mẹ́ṣàlá, eh, àbáyìí, eh, òdòdó ń sọ, tẹ́lẹ̀ mi ìbẹ̀ ní ṣe, díjẹ́ rẹ̀ jú wọn àdíjẹ́, ìjẹ́ lómi máa ń wò nìyẹn. Torí pé àjọ̀ òun lọ́lẹ́bí orin yẹn, ọdí ń bẹ́ ń bí ọ.

ẹbá bẹ́ jọ èdè rẹ̀ bó ṣe ń ka ẹmọ̀ rí ah, àfá iléyìí lóhun lọ lé kéwú báyìí tí kéwú náà ló ń kéyìn torí ọlọ́run tọba wá wí tọba rí tọba kàmí láì márùn ní jíṣẹ́ òun wí ni pé ah, ah, àbòsínú tún kéwú fún wa lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ gbátá ìsàmùkù mẹ́kọ jẹ́wọ́ ń gbá làkáì lẹni tí ń gbọ́rọ̀ làkáì ọmọ sọ kí ní kẹ̀mí tàbá ń lọ wà sí ẹjá mọ́mú làkáì wà dání àwọn tọ́nà bá ń bá sọ̀rọ̀ àwọn tọ́nà bá kàlẹ̀ láfá ẹ̀sìn bọ̀ lọ́rùn àwọn tó nílà káyè ni nítorí ẹni ọlọ́run bá lè kéré òbí lá ẹ̀sìn bọ́ màjìnú lọ́rùn nítorí pé náà mọ̀nàkù tẹ̀klì ákìlú wà bẹ̀ nínú àwọn nǹkan tọ́nà bá lè kéré fi ń la ẹ̀sìn ìbá ní ẹ̀yàn ah, máa ń fi làákàyè gbẹ́sìn yé kébí dẹ̀sìn rú ni yé bí takẹ̀sìn ni àmọ́ èèyàn máa ń fi làákàyè gbọ́ yé irinṣẹ́ ni tọ́nà bá tí wèrè

wàláhì gúlùwà gúlùwà ẹ̀dàmù níbo ni yíò wà nínú tó inú tọ́ kàí kàtú wà ànàdọ́ni alátọ́wà wà ń bẹ̀ bóò lótú yẹn ìyẹn nǹkan ti sẹ́ nẹ́fíù àbí kí ni sẹ́ láyẹn náà wàláhì aláwà ń bí kan ó sì gbogbo sẹ́yìn náà bàjẹ́ àkídà láì fi fún ọ àkídà olóra fi títí ẹ̀ àkídà wọn ni láà ní mọ́ fi ṣiṣẹ́ ìsìbáàtì ní nẹ́fíù fi ṣiṣẹ́ ìsìbáàtì nínú láìláì ọlọ́ọ̀gá láàrin òdíjẹ́ ìbá ti ná fíù ló ṣe kọ́fà sí pàkídà tún yẹn náà nígbàtí ikọ́ máa fi bàtù ní túnkẹ́ fún wa torí ìpìlẹ̀ rẹ̀ oníṣúfin oníbàfẹ́ ní ẹ̀ẹ́sà mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ Tìjàníyù ni lórí àkídà Tìjàníyà lórin títí di sin náà àwọn ìpìlẹ̀ Tìjàníyà mẹ́lọ́dọ̀ rẹ̀ honestly speaking tọ́lọ̀ bá ní káyẹgbà àríbẹ̀ alẹ́ mẹ́nubà tí ó bá ní sọ̀rọ̀ bó sànúwa ẹwọ ìtukùtù wa ana dhaminun alla yadhi'a min hasanatikum shay'un shay'un ẹ̀lákùn abíhù sáà inú ọmọ bí yẹn fi ń túnkẹ́ wo wàláì ó jẹ́ tí wá súnmẹ́ ẹ̀yìn náà gbé lọ fáwọn ọmọ tí wọ́n lọ lé kéwú pé kára ẹ̀dàfẹ́ bá túnkẹ́ ní tó wọ́n náà mà kó kéwú dáadáa kàníkó tú èmi ọmọ bíyàn ti fẹ́ túyàn tí ó ní gbogbo iṣẹ́ lọ́bàjẹ́ ọlọ́wọ̀n bó sànú wa ẹni ẹni ana dọ́min èmi ń fi yí lọ́kàn balẹ̀ mú ní dọ́mán dọ́min yẹ ismul fa'ilin alla yadhi'a ipé ìkaka ò ní alla yadi'a min hasanatikum shay'un ìǹkẹ́kẹ́ nínú dáadáa yín min hasanatikum ìkẹ́kẹ́nu dáadáa yín ò ní ráre ìǹkẹ́kẹ́nu dáadáa yín ò ní ráre so kí láyé bàyán bẹ̀ ni pé gbogbo àwọn tẹ̀lbísátù yìí ó ní àwọn nǹkan tó wọ́n ma ṣe tọ́mọ àwọn wà ní dákẹ́ àwọn náà dákẹ́ sí òun yẹ́ kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ kò yíba sí yìí ó ose pàtàkì gan ẹ̀rí gbà tí ọlọ́run ní kára yẹ ti ẹ̀ta kó yá gbà tó yá mọ́ padà wá discover pé ṣẹ́rí kásẹwà sí ọjọ́ kan kóhun sí ọlọ́dún bí 500 yìí tó rọ́rá yẹ ọ̀sẹ̀ ní ọ̀rá yẹ gan tẹbá mílẹ̀ kan báyìí wàláhì 500 lori so ṣẹ̀rí ń bàtà wá ráyè tí ẹ̀ tó ń kálukú kóbò láyé ibi tó ń kálukú ẹgbọ́kó gbé mẹ́nìsì ọ́tẹ̀ rúrọ́dún tí ọ̀dá ìyẹn tí mọ́mà tó lójú ó ní ojú gan kò sì nímà tó fẹ́ ná ó ti sú gbogbo táwọn èyí sú torí kátàkátà ní ọmọ sọ èmi mọ́ sọ pé ẹgbẹ́fẹ́ fún jàbàtà ní chance kọ́ sọ̀rọ̀ torí pé ẹ̀yìn òun lázimul wọ́n gbé kẹrẹ lázimul fáìdà nínú mọ̀bàlágọ̀ ó gbọ́dọ̀ wíwí kú wì ní sá kò sọ́gbọ́n jàbàtà ayọ́ sọ̀rọ̀ ìṣẹ́jú márùn kò ní sọ nọ́nsẹ́nsì àbáyẹ̀rẹ́ méjì kan lẹ́nu àmẹ́ta akọ́ tààkàràká e, àìnàlá híyà fi sàmà láti jọ ìná híyà fi sàmà tọ́ kíyẹ́ ká construct simple and correct Arabic òsáàzù ìjókò lẹ́gbẹ̀ẹ́ mi wàláì jàbàtá yọ́ ma gbé lọ́mírù ọkùnrin fóbìnrin ni ojúmọ̀ lára àníbàtá wà ń bẹ̀ wàláì mo fọ́nà àbúrò mọ́ sọ dáadáa èmi ìfẹ́ mú èyàn tí mo máa ń kó mọ́ kéwú èmi ìfẹ́ mú lọ sí júmọ́ àti lẹ́kṣọ̀ torí pé mo mọ̀ pé ìdè yẹ̀yẹ̀ lójú ẹ̀pẹ́ ẹ̀dàkùn sí ìwọ náà ẹni tó jòkó tì nítorí ọlọ́run ó sì lọ fẹ́ rárí kìámọ̀ wọ́n ọ̀rùn ó jòkó tẹ́lẹ̀ ó pè láàbá rẹ̀ wàláì mo fọ́nà àbúrò wàláì èmi ìfẹ́ àtàbọ̀ adéwọlé àwọn méjèèjì èyàn gbọ́dọ̀ mú èyàn lọ lẹ́tù àfá yìí ẹni tó bá ma kéwú o ẹni tó bá lójú lójú ń ti ẹni tàbí sàfáàrí ní kéwú dáadáa yìí ní ò kéwú dákàn yìí kò ẹbá nìsìn sọ́lọ́ ọ̀bọ̀ sànú wa irú èyàn báyẹ̀ wá ní ó tún wá jẹ́ muta'alim muta'alim mutarafi èyàn tí ma ń ṣe bí àfá tí ó ma ṣe bí àfá láì nímọ̀ kankan التظاهر بالفعل دون حقيقته ó máa ń ta alama ó máa ń ṣe bí ipò òun nema tí ó sì ní kò yílá nìsìn lélè tó ṣe ẹbẹ́yẹ̀lẹ̀ tó ṣe láti ní gbogbo àrí si mo jẹ́ ma ń sọ wípé wàláì mọ́ fọ́lọ́bà búra tí n bá ṣe ẹ̀zámù márùn fún jàbàtà lórí ìmọ̀ àdí sọ́bá pàṣì mẹ́ta wàláì ma gbé kọ́kọ́rọ̀ kí mọ́tò mi lè lọ́wọ́ mo fi ọlọ́bà búra ẹ pé jàbàtà jáde tí n bá fún ní ẹ̀zámù márùn nínú ilú àdí sọ́bá pàṣì mẹ́ta mo gbà láàfà ìsì gbé kọ́kọ́rọ̀ mọ́tò lè lọ́wọ́ wàláì tọ́bá yìí ah. bọ́ta wo fún táyà musa ló wo fún táyà wàláì jàbàtà àdí sí wàláì àìmọ̀kan àmọ́ tó pé ó nípa àwùjọ táwọn wà yìí àwùjọ kan tó pé àìmọ̀kan fọ́n ká ni orí nítorí ẹ̀ ló fi ń yan àwùjọ ìjẹbẹ́ ó sì mọ̀ páwọn èèyàn ọmọ tó ń pè ní al-muhaddith òun fún ẹjí sọ rí o nígbà tó kọ́kọ́ dé tí máa ń ṣe lẹ́kṣọ̀ lọ́jà ó ní ilé ṣe muhaddith o èmi ò ṣe bẹ́ẹ̀ òpẹ́dà wọn ṣe kalẹ̀lbá ní gẹ̀ẹ́ta ń pè ní muhaddith gan àwọn gan wà ṣe bá wá ní lẹ́nu gbáun sí sìn ló ti di muhaddith báyìí wá gbádìí ìsù kan wá táwọn àbá àti yanjú tí ẹni tẹ́bá ń ka tíra báyìí àwọn olùmọ̀ ọlọ́run sọ wọn lẹ́sẹ̀ rí wọ́n tó wọ́n yẹ́ rí pé wọ́n pè kíníkà ní footnote àwọn olóyìnbó ma footnote ẹ́ àwọn alárúbó pè ní àtàkìb ká sọ̀rọ̀ kékeré lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀wọ́n akọ kíníkà sísàlẹ̀ báyìí àwọn tíra kẹfẹ́ wọ́n akọ wẹ́wẹ́ sísàlẹ̀ báyìí àwọn àdíṣ òun àjàbà tó wà mú ẹyọ máa ká ẹ kíní kan ọgbà lẹ́nu hanzola hanzola ìyẹn jẹ́ àdìsùn àdìsùn ní ìyẹn ní ọ̀n kàwé dẹ̀ndẹ̀rẹ̀ bàbá gbádìí ti kalẹ̀ fún ọwọ́ olè yẹjú mẹ́tùnù tó yẹjú ìsinẹ́jì fúnra rẹ̀ kákàní ọya wàláì mọ́ fọ́lọ́bàbúra ẹka mú àdísù kọ́ bá láyé mú fi ọ́nàbàbúra jípa fún jàbátá ní pẹ́ṣẹ̀ kan bí àdísù kò lè gbà wàláì mọ́ kàbú mẹ́ta ni kí n kà fún ní pẹ́ṣẹ̀ kan bí àdísù ẹka rá mọ́ àdísù kọ́ bá ẹmú mẹ́tùnù wáyé ní kọ́ bá sinadu ẹ̀ jáde wọn bí dá láyé jàbátá ìsinadu mẹ́tùnù gan olè kà kọ́ yanjú من حدثكم أن محمدا كتم شيئا مما أمر بتبليغه فقد أعظم على الله الفرية síríyà ní kìí ṣe fàríyà ọkùnrin ọwá tó ń lo àdífì ẹlànà mo rò pé yọ́ kà lábáwà ní fàlá Yorùbá lọ́kà gbogbo tó kà lánà Yorùbá ni mo rò pé nìkan ti sọ fún pé àbá ọmọ fáwọn fífò yẹ pọ́ntì ọmọ fáwọn fífò Yorùbá ní sọ nísìn ibi tá torí tọwà sọ́lá bá wùlé kú faqad a'zama 'ala Allahi al-fariyya fariyya fíríyà náà ń pè bẹ́ kí ṣe fariyya fíríyà bóòlù sí wọn náà fariyya bóòlù sí níbo ní bóòlù ti ṣe fọ́gbù ẹ̀ níbo ló ti yọ́ná gbé wá sínú ẹ̀ jáde tó fi rí tó fi tí níbo ló ti gẹ́ẹ̀tì fariyya yóò kàn sáka kí ó wàláì ẹwà pọ́jà bàtà kátàkátà ní sọ ẹ́ nìká bídíà náà ni ó jẹ náà nìká bídíà náà ni ó jẹ náà wọ́n ṣe wọ́n ṣe tàrífẹ̀ síbẹ̀ ni wọ́n ti wọlé ọ̀rẹ́ ní ìkan ṣe tàrífẹ̀ síbẹ̀ àní wọ́n bí wọlé rẹ̀ gẹ́gẹ́ nẹ́gbẹ̀ ní nìká ìlmẹ̀síyà wọ́n ni ẹ̀ṣẹ́ ẹni tó ṣe ẹ̀ nìkáwà bídíà náà ni ó jẹ́ náà ah. nìkáwà ìmẹ̀síyàrù ní nìkáwà bídíà kọ̀ gbọ́ orí láyé òsáàsì ah. eh, ó sì wà lọ́wọ́ yín àrí wàláì ẹni tẹ́yìn bí sàfánù dẹ̀dẹ̀dẹ̀ bí sàfánù tẹ́ ń pè ní mohadis ní ọmọ kan mọ́ nìkáwà ìmẹ̀síyàrù ó sì mọ́ kéwùgán mọ́ mọ́ kéwùgán ó wàláì mọ́ mọ́ kéwùgán jiddan mọ́ mọ́ kéwùgán ní ẹgbẹ́ bá rí ó kéwù jẹ́ mi gan kéwù jẹ́ mi gan ó ẹ̀yẹ́ àwọn náà mọ̀ kí mọ̀ káwọn bí kéwù àwọn náà mọ̀ kí mọ̀ káwọn bí kéwù ọkà pàwọn bí kéwù ìgbéraga yìí ò dá ẹ̀sọ́ lánàá náà wàláhì tó ní gbéraga sọlọ́wọ́n bó sànú wa ẹ jẹ́ ká mọ́ expose ojú àwọn pípò yìí àwọn èèyàn máa mana àwọn èèyàn máa kú ọ̀nà bọ̀dàlá wọ́n máa bọ́ sínú mana ara àwọn tọ́lọ̀wọ́ bà hmm. ti fà láwùjọ yìí mọ́ mọ́ sọ pé kódà tó bá yẹ pé àwọn èyẹ bá ń sàlàyé ìjàbàtà láti pìlẹ̀ náà dákẹ́ ni ó ṣe é ṣe káwà máa pẹ̀lú ẹ̀bá ṣe pẹ́ tó yẹn tí wọ́n yẹ kàn dákẹ́ wọ́n kàn ń wọ́n wọ́n báyìí tàlọ́fẹ́ jíyà ẹ̀sìn láfẹ́ ṣe tó bá yẹ pé ìyàn tó bá yẹ pé ìfẹ́ ni ibi táwà súnmọ́ jàbàtà dé láyé ta wàláhì mo fọ́nà bàbá eléyìí kéré ìgbà táwa ń kó ń bẹ́ lòun tẹ̀sẹ̀ ń wọlé eléyìí tẹ́mi máa ń wọ báyìí pé hey ọlọ́run àwa ń kó nínú mìkà eléyìí ṣe rárí wọlé eléyìí ràṣídì jàbàtà yóò pé tí wọ́n lábá ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ ní mọ́ bá wọn parí ẹ̀ ní mọ́ parọ́ tó bá jẹ́ parọ́ ọlọ́run gbùròdì lọ́jọ́ gbìdà kìyàmà elé mọ́ fọ́lọ́bàbúra ibi tá súnmọ́ra dé ní kéje pé kẹ́lẹ̀ bá mọ́bí tí mi àti ẹ̀ súnmọ́ra dé ní kéje ìwọ irú rasidi wo wèrè ó kéré sáwà jìnàjìnà mo fọ́nà bá múra tabanú fẹ́ gbé wèrè wọ̀ báyìí tí n bá ń dìfẹ́ dàkídà jàbàtà rashidi ó lanú lẹ́nu àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ lónìí àwọn la mastermind yẹ wàláì mọ̀ fọ́nà bàbúra àwọn nǹkan tí wọ́n kàn bá lónìí tí wọ́n kàn ń bomirin hmm. ẹwọ́n ẹ̀yà àtọ́kẹ́ta wà lágbẹ́ àwọn alágbẹ́ ọwọ́ àwọn so gbogbo àwọn eléyìí kẹ àwọn eléyìí ní jẹ́ rashidi so àkídà yìí ó ṣe jú wa bẹ̀rẹ̀ ní ẹnìkan ò ní pàtàn àkídà yìí fún wa a sì mọ́ bóò láti jọ ń ṣe ń bẹ̀ so nígbà tọ́rọ wọn bá dé ibi tí wọ́n bá dé bẹ̀ ní pé ìfẹ́ ìmọ̀lẹ́lá nífẹ̀ẹ́ tó bá yẹ pé ìfẹ́ èèyàn lábẹ́ ni tó bá yẹ pé ìfẹ́ èèyàn lárí ní àníkù ń bẹ̀ láíláí wàláì àníkù ń bẹ̀ ṣùgbọ́n òdodo la nífẹ̀ẹ́ ju wo nǹkan lọ

káwà mọ́ pẹ̀ tó bá ṣe pẹ́ tó mẹ́ẹ̀ torí kò sí mẹ́ kankan lọ́dọ̀ arákùnrin yìí ẹ bá ti fìmọ̀ jálógún ẹ bá ti fìmọ̀ jálógún kò nílè kò lè withstand ìmọ̀ kò lè kò lágbára rẹ̀ so ẹ dákun tó lọ́lọ́wọ́ bá kí ẹ́ ká má fi wọ́n lọ́rùn lẹ̀ ẹ́ rí pé lẹ́nu ilé tàà ṣe ìdàmú bá wọn ọba wọn àbí ọba wọn ọba wọn gaskiya lọ́nlọ́nbọ̀ lára wọn ara wọn lélẹ̀ mọ́ orísìírísìí rọ́nà mẹ́ta pa ládùúgbò wa bí wọn lọ́pọ̀ gàndà ẹ̀sìrí ṣe bí ọ̀rọ̀ àlàyé ni ẹ̀yìn rẹ̀ ti bá ní ẹ́ mọ́sàlàyé sí káwọn mọ́sàlàyé sí wa àbí àlàyé ẹfẹ́ wá lẹ̀ kódà ká gbé wá sí family house yín bá bá ti rábá ti fún wa láyé ẹjá sàlàyé ti wà náà rẹ̀ ìnẹ̀sì wọ́n sàlàyé ti nígbà tí ìsẹ́ pé bá lọ tẹ́sà àkúpè ìbọ́ta kẹwàá sí ìnìkọ́ṣẹ́ wa ẹ̀ ní wá ń gbàjẹ́ ọmọ pé kò sí tẹ́ẹ̀nà nínú mà torí ìjàmbá tẹ́wò ní bọ́ta ń se kọmọ kàwọ́ kàmọ́ sàlẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ gbé àjọ ẹjẹ́ rí ìgbà kan là ń ti jú ara wa kò sí ìjú mọ́ nìsìn torí ẹ̀jọ́ ọba tẹ́ because èèyàn tó bá ti bẹ́ báyẹ̀ lúmọ̀ jẹ́ jẹ́ káwọn èèyàn máa bó

so that irú àná yẹn so mi ní fi late so that qadara Allahu wa ma sha'a fa'al ọlọ́wọ́ bá lè láti kẹ fún káwà alẹ́kùn sáwọn tọ́lọ̀bà kájú ọba sì sí ọba sì wú ọlọ́wọ́ bá ló máa ń ṣe so àìdíwọ́ ránpẹ́ òun là ń bá fẹ́ra láti alẹ́ àná yẹn láti alẹ́ ìjẹta tí tó fi di alẹ́ àná bàtàwà rí pé kí ní yìí fẹ́ gbà má tààrùkú bá yóò gbọ́ nílà òpé yọba ṣe rí ní òrì àtúgbọ̀rọ̀ mí nǹkan tó fà ní ẹ̀sùn kí a sì àforíjìn náà lẹ́yìn yẹn wọ́n ní méje سبعة من ضلالات التكفيرية العصرية الجبتية هداهم الله وعلاقتها مع ضلالات الخوارج الأصلية wọ́n ní méje nínú àwọn àna àwọn ìjọ tí ń fi sínú kọ̀ọ̀sẹ́ yìí nínú bracket pé alìjàbàtí àlàwọn ìgbàlérò ẹ́ àdá umùlọ kọ́lọ̀bà kọ́ bá fọ́nà ma wá wà ilẹ̀ ọkọ́tù ha àti ìbátẹ̀ rẹ̀ ìníbáṣe papọ̀ rẹ̀ máa gbọ́lá láti khawarij al-asliya pẹ̀lú ànà àwọn khawarij ìpìlẹ̀ naam ṣarí nínú àwọn ìdọ̀rọ̀rú tó ní agbára jùlọ òun ni wípé

àwọn tí bá ń pọ̀ ní ìdìnà ọlọ́tí ìgbàǹkà ní kèfèrí ni à ah, wallahi kọ̀ọ̀rìjí ni ẹ́ nítorí wípé kèé ṣe zìnà kèé sọ tí nìkan nìran ẹ̀ṣẹ̀ kèé ṣe zìnà kèé sọ tí nìkan nìran ẹ̀ṣẹ̀ tí ò gbé yẹn jáde kó ní Islam nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ò gbé yẹn jáde kó ní Islam ọtí bẹ́ẹ̀ zìnà wọn bẹ́ẹ̀ ó sì lè gbé yẹn jáde Islam náà tí yẹn bá sọ́dẹ̀ tán bẹ́ẹ̀nà lára àwọn ìyẹ̀rá ẹ̀ṣẹ̀ míì náà tí ò gbẹ́yàn jáde kó ní Islam ìwọ́n ń pè àwọn ẹ̀ní kéfèrí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ yẹn òun náà ni àwọn bídá àti ọjẹ́ mufasikọ̀ albídá àti mufasikọ̀ àwọn bídá àtọ́sọ̀ ìdí kòkí ìgbẹ́rẹ́ kan bẹ́ mi yàrádó ni ah ọmọ bá yẹ wọ́n pẹ́ bídá lẹ́sẹ̀ wọ́n pẹ́ bídá lẹ́sẹ̀ ẹni yìí ò sí wa mọ̀ kí wá ní túnmọ̀ kí ni pé ọ̀rìn ẹ̀kọ́ wọn lọ́wọ́ fàṣíkọ̀ ẹ̀ mufasikọ̀ albídájú almúkọ̀síkọ̀ bídá tọ́sọ̀ ẹ̀dí fásí kí ni túnmọ̀ yẹn ọsọ̀ ẹ̀dí kò kí ọsọ̀ ẹ̀dẹ́ lẹ́ṣẹ̀ ó sì láwọn ọ̀fẹ́ ìgbò bídá lẹ́ṣẹ̀ kò dáa gbogbo bídá lẹ́ṣẹ̀ rí ẹni gbogbo bídá lẹ́ṣẹ̀ yóò mẹ́yẹ ti tọ́nu gẹ́ọ́ ẹ̀ẹ́ ti tọ́nu ọ́ yẹ́ sọ́nù bò albídájú mọ̀kọ̀síkọ̀ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni dídà tó sọ ìdí fásí abọ́mọ̀tán wọ́n ní ẹ̀ jẹ́ kí ni o mú ya ẹ́ ó fàṣíkọ́ ẹ̀ dídà ẹ́ sọ ìdí fásí àwọn dídà tó sọ fásí ti yẹn kò sí kankan ní alùsùnnati wal jamā'a tó ní kéfèrí pẹ̀lú àwọn bídà yẹn wàlọ́hì ẹni tó bá pèèyàn ní kéfèrí pẹ̀lú irú àwọn àbídà yìí nínú àwọn sọ̀wárí jọ kò sí iyèméjì bẹ́ẹ̀ ó dùn mọ́ pé nínú àwọn alùmà tí wọ́n sọ̀rọ̀ lórí tí wọ́n sọ ìgaga lórí ilé ìgaga tí ọ̀rọ̀ wọn la yahtamilu tahwil wa la kò sí dàrú kò sí yí kò sí ṣe òun ni sheikh abdulsalam suhaimi ìkánà wa àgbàbá ni ustazul aqila ni wa ní jami'a madina a jami'a islamiyya ní madina alayhi sallallahu alaihi wasallam ní al-madinatu an-nabawiyya nínú tíra wa tán pè ní fikru takfir qadiman wa haditha wa tabri'atu atibba'i salaf min al-ghuluwi wàlfíkìrì munharif tíra tí mo sọ yìí ẹni tó bá ní pdf tíra yẹn lọ́wọ́ page 31 nínú tíra yẹn kọ́lọ̀wọ́ page 31 ẹ jẹ́ kí n gbé tíra yẹn jáde ó wà lórí ibi báyìí ẹ má ti mẹ́mẹ́ lára kí n sábà máa kí máa lo fóònù láti fi gbé tíra jáde so náà tíra yẹn tí mo dákọ̀ ẹ̀ ṣẹwárí ẹn tó bá lọ wo eré tó jẹ́ soft copy tó jẹ́ hard copy náà the same page náà ló wà nítorí pé àwọn pdf file wọ́n kà máa ń compress ẹ̀ tóbi so bó ṣe wà ní péjì hard copy náà ló máa ń wà nínú péjì àwọn pdf file yẹn so tábá lọ wọnú tíra ẹ̀ a rí nǹkankan tí ó ní ṣe pẹ̀lú nǹkan tí mo ń sọ yìí bẹ̀ kálẹ̀ bá mọ̀ wípé ọ̀rọ̀ nípa pé torí jàbátá láwọn tẹ̀fẹ́sà yóò ní àà ah, ní ọmọ yìí àwọn àbá tó kún sí àtàwọn àbá tí ó kún sí àwọn ìkíńjà fún ìjà ẹlẹ́gbẹ̀ fífẹ́ tí bá kún sí àjá aláìjọ́ máa gbógun tó méjà àbá ọwá ní òpin mídíà hmm. àbá ọwá ní ìrọ́lọ̀ mọ́ ń papọ̀ sáàbà rẹ̀ kẹjọ òpin mídíà kò sí ọdá múwá múwá ìkẹ́ Muhammadu. àbí kíná ń pè yẹn tí Muhammad Kòròdú lẹ́ ń pè Muhammad Kòròdú Muhammad Kòròdú kò ní wà kò tún lẹ́sìn báyìí ẹni tó bá máa ọmọ arádáradá kan láì lọmọ ẹ bá ọmọ kan yẹn náà ó ní àà ah, wọ́n ti ẹ̀láyà púpọ̀ máa gbogbo tí àlàwọ́ rí wọ́n ní kò sí àbá òfin mídíà tí àwọn mẹ́lẹ̀ tí bó wá rọjọ́ tẹ̀wárò yóò méjì wà pàlá wọ́n ní wọ́n wíwé ìdúgbòlẹ̀ rìn dé gan sọ́rọ̀ rírìn wà nílé àbọ́rọ̀ àbọ́rọ̀ mà ẹlẹ́kùnṣẹ́ ìfúnbàtàbá ó nìbàtàbá tó nìká àkiri ayé ká tó mọ̀ fún àbá àti òpin ní àtòrí ẹlẹ́kùn nígbà tí èé ṣe pé afẹ́ṣe ziyarọ̀ sọmọ́rin káyé ká tó mọ̀ pé àwọn àbá kan orí ṣẹ́rí àwọn ọ̀rọ̀ tí ó bá ti sọ̀rọ̀ tí ó bá ti masala khilafiyya tí ó bá ti masala táwọn àfáyà pa lórí ẹ̀ ẹ̀ lérí láyé káwọn àfáà sunna káwà náà kọ́lá ìláàfù wá pẹ́nìká sọ̀rọ̀ ẹ̀ láyé bẹ̀tí mọ́sálà tí ìláàfù bá ń bẹ lórí ẹ̀ táwọn àfá inú ìsọ́ọ̀fù ni o àti nínú àmánatul ilm àmánatul ilm nínú ẹ̀ ni wípé mọ́sálà tẹnu ọ̀bá kò lórí ẹ̀ ẹ sọ pé nínú mọ́sálà yóò àwọn olùmọ̀ fẹ́nu kò lórí ẹ̀ àwọn kan sọ jí eléyìí tó rìnlẹ̀ jù òní nǹkan báyìí nítorí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹwọ nísìn ọ̀rọ̀ kákàfàrọ̀ tàríkù sọ́lá masalatun mukhtalafun fiha ìyàfà mẹ́bẹ̀ lọ́dọ̀ àwọn àfà kò dẹ̀ síbà táwọn àfà sọ̀rọ̀ yẹn tó wà nínú kọlà kìlá pé àwọn àfà ẹnu òkú lórí masala yìí o ṣùgbọ́n ó ń kàrùkọ́ àṣọ tó hàn sí pé ìbítẹ́ mi lọ rí o pẹ̀lú jẹ̀bí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn olóṣùwà ni orí ń ṣe wájìbù àwọn àfẹ́wò ní wọn ẹnu okò lórí ẹ̀ gbíbojú kábojú àbábojú ẹnu àwọn àfẹ́wò okò lórí ẹ̀ orí ọ̀rọ̀ alqabdu wal irsal àkàwọn mẹ́yà àdáwọlẹ̀ tàbá ẹnu kò sí masala bí ẹ̀mẹ́ka farọ́ yẹn o amínú pé ẹ̀mẹ́ já ma sọ́ra ẹ̀wọ́n ní kìí kan ìgbà òwọ́n náà wọ́n lọ́wọ́ sí ọba sọ́rọ̀ ẹ̀dẹ̀ jọmọ̀ kàfàrọ̀ pé èyí tó bá ti lè ṣe tọ́nà ọba lẹ́kẹ́lẹ́ sí léwọ̀ tó bá ti lè sí lẹ́tọ̀ orí sí ní èwọ̀ ni ọwá lẹ́tọ̀ ni mujma'un fihi mutawatirun ma'lumun min ad-din bid-darura wa illa yakfaru àbá àjọkọ̀ iná ní ṣe wọ́n wàláì ọ̀rọ̀ ọmọ ní kò yí àwọn ilé ìwélé táwọn wí ní ìsìnyẹ́lá gbẹ́gbẹ́lẹ̀ yé ha ìdìbò yẹ́ ìkẹ́ndàgé wúrú ní ìgbàsíké ó gidi èyí wọ ẹ̀tí ọ̀nà sáà lákàyè bí i lákàyè kúté ti ẹ̀ tàbá wá sí lẹ́bù yí díẹ̀ a tún lọ síbi lẹ́bù àwọn àfá náà ní táwọn àbá mi sọ̀rọ̀ a ní torí pé yìí tẹ́ torí pé ẹni tí ó sàǹfàní ó sàǹfàní nínú táǹsọ̀ kódà ọ̀rọ̀ náà àwọn èèyàn sàǹfàní ka màálùmọ̀ ní ẹ̀dí ìfọwọ́ àwọn agbọ̀dọ̀ máa gbé lára ẹ̀sìn ní tí ò gbọdọ̀ máa sì lára ẹ̀sìn ẹ́ ṣe nínú àwọn ọ̀rọ̀ nípa pé ẹ kọ́mọ̀tàdà ìrìnàṣàbù ìtọ́nà àwọn àbáà ní onítọ́pọ̀ sí nínú àfílà ọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ àwọn àyíkọ̀ wa wọ́n máa ń ṣe tàṣìdírù ẹ̀ wọ́n máa ń pàlé wọ́n lọ́yẹ̀ ẹ̀rí tọ́nà àbáà tó náà gbogbo àwọn àbá súnmọ̀ fún ẹjẹ́ kí dáwà tàlàkíyà káwà kó wọ́n mọ́ kọ̀dáwọ̀ ẹ́ máa ẹ̀nà wọ́n wà wọ́n bá bí yẹ́ ọ̀rọ̀ burúkú ni ó kò dáwó ẹ́ ọ̀rọ̀ ìyọ̀mọ̀ jùúṣ ó lẹ́gán àtọ́kó wọlé ṣùgbọ́n bí i ṣe lọ́bí kàkọ́rọ̀ ẹ̀ inú ìgbà yẹ̀ yẹ sọ́ra torí pé ìgbà ìgbà inú bá wọ́n bá tọ́rùn èèyàn ní wọ́n ti sọ àwọn èèyàn bí ẹni tó yẹ pé òkè wò òkè wò ọ̀rọ̀ tẹ̀kí ìṣe wọn lọ́dà tó àwọn kàdá ti mọ ọ̀wá nínú kama kama ọmọ wa ní oṣù ọ̀wá kò ṣòro wọn ti kọ́ ọ̀wá ní ọ̀dọ́ tí wọ́n ní ẹ̀wọ̀n wọ́n tó ń bẹ̀rẹ̀ kódà pé kẹ́kà fọ́mà àti kò lè kà lórí ìkà ó túnmọ̀ sí pé ọmọ ìjọba ìwọ̀n ọmọ nínú ọya alẹ́kàlẹ́ kò lè kó wọn jẹ́ lọ́ní kẹlẹ́ lọ́rọ́ sí àmà ìṣó márùn ọya máa kẹlẹ́ lọ tó lè ní kẹlẹ́ ní ọmọ rẹ̀ tí ọ̀sọ́ ọmọ rẹ̀ tẹ́ lò mọ́ ọmọ rẹ̀ tẹ́ ní ọ̀sọ́ ọmọ bá ṣe ń lò ó wàláhì àbí gbogbo àwọn jẹ́ lọ́nà wọn sọ̀rọ̀ ìwẹ̀ lọ́nà wọn sọ̀rọ̀ ìdádùmọ̀ yí pé ẹni yìí nǹkan báyìí náà àrẹ́ òta fẹ́ fún òsí lára rẹ̀ ẹ́ wọ́n ti tàbọ́lọ̀ mi lẹ́bàá ní kí ni ọ̀dá sí yẹn jọ ẹ̀ àbúgbè ní sí yẹn jẹ́ ẹ̀gá aláà nínú lẹ́jọ́ ẹ̀ ah, ó fẹ́ mi lẹ́jọ́ ẹ̀ títẹ́lẹ́ oríta ìmá iṣẹ́ ìdíẹ̀ àwọn aláà orí ìjú ni ó ìsẹ́kọ̀ọ́ lọ́bàá lẹ́jọ́ ní ilé ẹ̀ oníbíyà wọ́n ti ló méjì àlèyàn káàkiri ni àbẹ́lẹ́bẹ́ tí àbábá sọ pé ọmọ yẹn wà láì nínú àwọn ìsìlẹ̀ àpẹẹrẹ òun gẹ́gẹ́ lọ́sọ ẹ̀hún kálukú mọ́ ní onítọ̀ bá ti sọ pé ọmọ yẹn fún yàn òun fi jí àjọ ọmọ yẹn ẹni mọ̀ fẹ́ ti lọ wàláì tó bá ti lè pè yín lọ́mọ yẹn ti lọ pátápátá ìdí kèfèrè ti jáde kúrò ẹgbẹ́ ni tó yẹ́ bá ní sí so àbẹ́tọ́bá ti yẹn ní onífẹ́ẹ́nú àbúkù yẹn ló ní ìrújú ó ti di kèfèrè nìyẹn wọn kì ń kà fọ́rọ̀ yẹn báyẹn now ibi tí mo wá bá débẹ̀ ni pé ọ̀rọ̀ tí ò bá ti sí khilaf tí àwọn àpọ̀ bá ti yapa lórí ẹ̀ ẹ̀ lérí kan náà kọ́lá khilaf láyé ọ̀rọ̀ nípa akùnbídà akùnbídà kò sí ẹnìkan náà sàlaf tó náà kọ́lá khilaf pàwọn àfà yapa lórí ẹ̀ kò sí àfà súnà tó yapa lórí ẹ̀ tó bá yẹ pé yapa ń bẹ ni ibi tíra lè wọn kó dà síwájú sọ pé à ẹnìkan sọ ọdún kọ́dà kọjẹ́ pẹ́ nìkan lọ́sọ wọ́n lọ ṣáàdà ni wọ́n ni ó ṣáàdà òun nìkan ló sọ orú ọ̀rọ̀ yìí rí láyé wọ́n dẹ̀ sí rọ́dù fún kódà kọjẹ́ nìkan ló sọ nínú àwọn tó yẹ́ pé yóò ẹ̀dájú bí àkọwàlì àwọn táà máa ń ka ọ̀rọ̀ wọn kún ni wọ́n kódà kọjá òun ló sọ wọ́n sọ pé òun nìkan ló sọ orú ẹ̀rí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kọ́ o kò lẹ́rí àwárí rí láyé láyé lọ́láwà tí ń kàtírà o

àwọn irọ́ irọ́ irọ́ irọ́ tàbájúwá wọn kò jáde tàbájúwá wọn ràbá wọn jáde ẹ́ èmi ò èmi ò kẹ́ kí sọ ràbá ẹni mọ́gbára lé náà èmi lọ ràbá náà èmi lọ ràbá náà èmi lọ ràbá ìpínlẹ̀ kò jáde sí èmi kọ́ nǹkan yíga o gbogbo nǹkan yíjí dàn sí ní ẹlọ́ àfà mú kan ẹ̀yìn lẹ́mọ́ ń pàfà kàkiri nítorí pé mọ́rẹ̀ èmi kàrù jíra wá ní o torí tó mọ́rí pé ẹ̀yìn bàdán láìkì jíra àwọn àbàdẹ́ láìkì nǹkan mí náà òṣèlú yíò wá tó yẹ pé tíra lórí wá ẹ̀ẹ̀tàn adì ilẹ̀ ti mọ́ aláì òkété rẹ̀ ti òkété ti bóòrùn mọ́ lọ́wọ́ àbá àwọn èèyàn ló ti ń gbọ́n kan yé yìí aláì mọ́ sọfá àwọn ìjọ́ kan mú ní ọlọ́mọdé wọ́n jẹ́ pé tíra tọ́padà bọ́rọ̀ ẹ̀dì àwọn ọ̀padà lẹ́lókò gbẹ̀yìn torí ọ ń bá yí àwọn ẹ̀jẹ́ o mo fi ọlọ́mà búra ọ ń bá yí àwọn ṣàbábù ẹni tó kàn ló mọ̀ àbá

wọ́n bá kọ́ra kọ́ra wọn lérí àwọn jàbátá sí má kọ́ra bí ẹ̀ márùn èyí wọ́n ní gẹ́gẹ́ lẹ́yìn sí lọ́dọ̀ náà kọ́dà ìyàwó fọ́sùn jàbátá fọ́sùn àti jàbátá ó ní ìgbà tó fi kọ́ àfáàkà ń bẹ èmi náà máa ń gbógé tí wọ́n bá bá ìgbà tó pé ẹ̀kẹta mú náà mọ́ wà dọ́dọ̀ mímá ó tó wá lẹ́lẹ̀ kẹrin ó tó wá lẹ́lẹ̀ karùn-ún mo sì wọ́rùn jàbàtà mọ́ fọ́nà wàbúrà ẹni táwọn wíjì kún jàbàtà sí ìrìnlẹ́kọ̀ọ́ tó ń kún jàbàtà ìgbẹ̀ mọ̀ dáadáa tí máa ń ṣe bíríjì pàlá wọ́n ti máa wọ́n ti pè mí wọ́n ti pè mí wọ́n ti máa. ẹni náà wúlò lọ́ọ̀tì sáré kó jàbàtà mẹ́fà mẹ́fà ní pé ọmọ kò sí kẹta ní sí èèyàn ẹ̀yìn lápẹ̀ mẹ́ta ọ̀dọ̀ àwọn jàbàtà kọ́ wọn bá ṣe ń dọ́gbẹ́ sí a ní fọ́sù àbú jàbàtà ọkọ̀ bí márùn-ún amàgbàjí máa gí magribi amàgbàjí èé eh, kọ́nà ìgbàmí òní kò ní tọ̀kalẹ̀ wá kírùn sálẹ̀ wọ́n parọ́ ẹgbẹ́ <laughs> eh, awátáwà sún àwá sẹ́ráwẹ̀ lọ́wà sí nìkan ẹ́dìkọta ìlàwà ń gbé ńgbàtí kó lè bá mọ́ kó lè bá mọ́ gbogbo wàlá gbogbo ọ̀rọ̀ ayé mẹ́ pátá abẹ́ ilé ìjàbàtá abẹ́ ọ̀fíì àlájí máa ń kí mọ́sílù ìbìrán ẹsọ̀rọ̀ kálánà nígbà tán ní wàlá ìrútọ́ ni àwọn mọ́sálásí káàkiri káàkiri nígbà tá ní ọgbẹ̀ hànà bá bá dé mọ́sálásí lónìí tàbí fi lọ́lá wàlá àwọn wà léwà kóòtù mọ́sálásí kan bẹ ní Sultan Road lẹ́gbẹ̀ẹ́ stadium báyìí kò sí sẹ́nì kẹ́kẹ́ tí lo mọ́sálásí níjọ́ta adébẹ̀ ta gba báyìí àwọn ará ajé àwọn ará tó tẹ̀ ní inú wọn dùn fún ọmọ tí ẹ nígbà tí wọ́n àkìkí jìkẹ́ ládùúgbò wọn ọkọ̀ wàhálà wa ìjọ́ kejì náà gbọ́n wa dànù láti padà wá dèrò abẹ́ ilé abẹ́ ọ́sí ajàbàtà yóò sábà sí ìfẹ́ múnà nìkan òní kí òlẹ́ ẹ̀nìkan láìpẹ́ tó gbogbo yẹn ní kejì orí ọ̀dá jíma tí ẹ̀ lọ́tọ̀ ìdí tí ẹ̀ lọ́lọ́tọ̀ ìsìndáhùn tí ẹ̀kọ́ jọjọ ìgbésẹ̀ ìwé ìsàbẹ̀ èmi ìsàbẹ̀ ìrù kọ̀kọ̀ àwọn èdè kó tí ọ̀bọ́ sí ayé ní ìjẹ́ jù tàbí ìrù lọ ayé mọ́sánpìsì ayé tí dàbàtà ń jẹ àmì ìrù ọ̀jẹ́ ń jẹ yẹláyé ayé àwọn ayé táwọn àmì òbí jẹ ó sì rẹ̀ ìsàmìrù kọ̀kọ̀ ìsàmìrù kọ̀kọ̀kọ́ ìsàmìrù pàgbáni kí mẹ́ bàyẹ́ bẹ̀ ní pé àwọn gbogbo ọjọ́ ayé tiwa àwọn máa ń kí sí ìrùdé rẹ̀ torí pé kìí ṣe ànlọ́wọ́ àṣí nìkan tí wọ́n kàn gbọ́ lẹ́jọ́ nìkan kọ́ àwa fara ṣiṣẹ́ ìjàbàtà àṣẹ pẹ̀lú sí àṣekára ní sọmọ ọmọ látò fún erin gbogbo orun jama ìdẹ̀ ìmàgbà kìí sí ilé kódà ń gbà tẹ́fẹ́ sáyẹ̀ ládàá lọ́rin ìgbẹ̀tàmì kan lọ́wọ́ sáyẹ̀ ládàá báyìí nílọ́rin ẹ́ lóòrù tààrọ wíì ní látòkò ẹni máa ti wá kí wọ́n sì sáyẹ̀ méjì ládùgbò wà lóòkò ẹni tó ti bẹ́ẹ̀ dé mú pọ̀pá mi láti máa lọ mọ́sálásí jàbàtàrà yìí so kìí ṣe pé àwọn ìbáyàn sí nígbà tàbí wọ́n bẹ́ aburú gan ojú náà kojú báyìí lọ wàláì mọ́ fọ́nà bàbúrà ojú rẹ̀ kó ga àwọn dájú àwọn dá mọ̀ mọ̀ ń gbà ah, èmi ò dúró ní gbà wọn torí pé ọmọ ojú bọ̀rọ̀ sí amúnúwẹ́dọ̀ yìí tàkídà jàbàtà èyàn bẹ́ sàtọ́wà sí pẹ̀lú ọmọ ìgbà ọ̀fẹ́ ríyàn oríyàn tọ́ mọ́ ọ̀fẹ́ kí ọ̀wá nílẹ̀ jú òní ṣe bí ẹ̀hànà ọwọ́mọlúwàbí mọ́ ni ọgbọ́dọ̀ ṣe bákan ní kírí ìṣe sí òun òfin ní lóòfin lóòfin rí tó fẹ́ practice yun practice kò tí ṣe ìjọ́ tí mo kó ẹ̀rẹ̀ nìkan ní àbáwọn oúnjẹ tútù báyìí wàláhí ohun orí ah, kó ní tútù báyìí láyé ọ̀nà ah, ẹ̀ lè rí torí pé lẹ́rẹ̀ ni mọ̀mọ́ wà ní gbogbo gbà <laughs> wàláhí gbogbo tí bàbàtà máa ń compromise àwọn èè compromise ẹ̀jẹ́ sọ fún yín mo fi ọlọ́bàbúra èyí tí bàbàtà máa ń compromise àwọn èè compromise ẹ̀ àìmẹ́yẹrọ láàájẹ́ polisi nàìjíríà tó mọ̀ parọ́ ní tàṣe tí ó láṣe wàláì bàbá ìyàwó márùn ni mo ṣe bẹ́ẹ̀ ṣe wò mí àwọn ìyàwó tẹ́mìsí bàbá ìyàwó àwọn ọmọ tẹ́mìsí bàbá ìyàwó mi ti mọ márùn bẹ̀rẹ̀ ṣe mo kéré mai bàbá ìyàwó ti mí tí èṣe pé kìnnà kí lẹ́yà bàtá wàláì ọ̀ràn bí ọ̀ràn bí ọ̀ràn lámọ́ wákàkiri tó bá lè tó bá lè bí àgbákò bí àgbákò lámọ́ tẹ́rí sí wàláì àkídà yẹn burú gan ẹ̀mọ̀ ní tẹ́ bá rí èèyàn tó ṣe nǹkan rí ṣèkì ìsọ́ ṣèkì yáyà annajmi ìbà tó yẹ ṣẹ́kù Ah, sharhu sharhu sunna wọ́n pè ní irshadu sari irshadu sari wàtán sọ̀rọ̀ nípa àwọn ikhwan àti ikhwanul muslimun wọ́n ní tẹbá fẹ́ mà wọ́n àwọn tó ti ṣe kìíní orí tí wọ́n túbá ní ẹlọ bí tẹbá fẹ́ mà jàbàtá àwọn tẹ́ ìṣe jàbàtá rí tẹ́ túbá ní ẹlọ so ẹ̀ tẹ́ ìṣe tẹ́ ìṣe pẹ̀lú ọ̀bọ̀kẹ́ ìkéṣe báyẹn wallahi kìí ṣe báyìí ó lágbára gidi gan so akídà yìí burú gan akídà yìí sì le àwọn nǹkan táwọn ẹ̀wà kí ń compromise tí àbátọ̀ kí compromise àwọn tí àbátá máa ń compromise àwọn kí ń compromise àìmọye jàbàtà ó dé àwọn tàà pẹ̀lú níbi àti kéèsì bàbá ọkọ̀bá pàwọ́pọ̀ pẹ̀lú wọn jàbàtà máa ń sálámà sí wọn náà ìmáàmù central mosque lọ́rin ìbàtà ń pè wáyé central mosque lórí ọ̀rọ̀ pàì tí ó máa gbé àwọn ọmọlọ́mọ lọ́pọ̀ jàbàtà ń sálámà sí wọn náà mo fọ́nà bá búra jàbàtà ń sálámà tàà lè tí sẹ́kọ̀ọ́ àmọ̀ fún mídíà ni wọ́n ni gbogbo àwọn òkúta gírí ìjàbàtà ń sálámà sí gbogbo ọlọ́ba búra ọlọ́ọ̀bá tí ń dù wájú ọlọ́jọ́ gbìyànjú àmà ni mo fi ń búra wallahi wallahi yóò dẹ̀ mọ́ sọ báyìí pé kíní pé kíní a máa wà ẹwẹ́ gbogbo àwọn a máa ń dúró ní pé àárọ̀ àti gbélé yà àdíṣẹ́ o a tó wá parọ́ bàbá wá délé ah, Allah ṣe násìrì fúsún náà gẹ́lọ́ nìyàn wallahi máa wó kègbé sí pẹ̀lú rọ́ ìmẹ́lẹ̀ Allah ṣe násìrì fúsún náà mọ̀ mọ̀ dárì àwọn tàà lọ

in tó lé ní 40 minutes ẹ̀rọ nẹ̀kọ́ṣì wọ́n tó báhùn ọ̀dà wá ṣe yún yẹn pẹ̀lú wá ṣe yẹn irú yún náà wá ṣe pẹ̀lú àná ọ̀dà kéṣe nìkọ́ṣì wá ṣe yún yẹn wá fọ́ àná ìlú chance yẹn bil bil-alfaz wal-musammayat kìí ṣe fún kọlá fẹ́ lò iṣẹ́ yẹn gẹ́gẹ́gẹ́ kí ni àkíkọ́ tó ṣe ọba ṣe nǹkan kó máa sọ lókọ tó dá àbíkọ ọkọ̀ tí ọ̀dá ọkọ̀ tí ọ̀dá bẹ̀rẹ̀ kò túnmọ̀ sí pé àkíkọ̀ tó ṣe ẹ̀kọ̀ jẹ́ nǹkan ẹ̀mọ́ nìkọ́ṣì náà ni ọdá àmọ́ fọ́nà bàbí ọ irú jáàsì tó fún wọn bí 45 minutes bí over 40 minutes tó rí jẹ́ ẹ̀mẹ́gá tó lẹ́yìn 40 minutes ní tánkà ni ó stop ló kọ́s wọn kéde kún wọ́n jò pé kún wọ́n túká ọlọ́nà ọmọ iye tí wọ́n lò bẹ̀ẹ̀ 40 minutes dájú gẹ́gẹ́ tán record bọ́wà náà nírú 40 minutes yẹ ká mọ̀ kése nìkọ́ṣ ọya kése nìkọ́ṣ fún wa ní 40 minutes àmọ́ pè ní nìkọ́ṣ ọya gbogbo pátọ́bá wọ̀kọ́ pé kò lè bá wa mú èèyàn láyé tó ah. táwọn tó bá jòkó yẹn àwọn ọmọ súnà wọn àti ma bí tí ẹgbọ́rọ̀ súnà òye wọn wallahi fil haqiqa ewúrọ àwọn sọ lágbẹ̀rú ọ̀rọ̀ súnà òye wọn jàrẹ̀ dábà tara lókù ewúrọ àwọn táwọn wí ọ̀rọ̀ súnfí ló yé wọn àti ikhwan so wọn lè bájàbàtà tó bá wà láì mọ́ sọ fẹ́yẹ̀ pé tó bá lọ mọ́ kéwú ọmọ bájàbàtà se nìkọ́ṣì wà láì ọkàn fẹ́ sí màlúkò ní wà láì ọkàn fẹ́ sí màlúkò ní kódà jàbàtà lè mú ènìyàn torí pé ọ̀rọ̀ rẹ̀ nídi pé kọ ọmọ kórì rẹ̀ pé kọ ọmọ ibi tó ti lè kọ lẹ́sẹ̀ ní kéde kọ ọmọ kéde rọ́ọ̀nà ọmọ tó lọ títí kéde pé kéde kọ ọmọ kéwù kàmọ́ ibi tó ti lè rẹ̀ lẹ́fàáṣẹ́ ọparí bọ́bá mọ̀mọ̀ jù bẹ́ẹ̀ lọ tọ́ọ̀bá mọ̀ tó wà láyọ mọ̀rí ọlẹ́fàáṣẹ́ ni sí ẹ̀sìn mọ̀páwọn tí ń gbọ́ ní kọ́ọ̀ṣì ìwọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn àlégbọ́ ti ẹyẹ láyé fẹ́rẹ̀ àbá yìí ní sọ ní sọ jàbàtà sí làákà ìrẹsọ pé wèrè àti wèrè lọ́rọ̀ ẹ̀ máa ń yẹra wọn ọmọdé àti ọmọdé máa ń gbọ́ra wọn yé dáadáa tágbàlagbà bá ti ń sọ̀rọ̀ ọmọdé wọn pé kí lágbàlagbà sọ àṣẹ́mi àmọ́ láàrin ara wọn so jàbàtà ní ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú làákà ìtọ́dọ́gba pẹ̀lú tí wọn so lẹ́bí mọ́ rí pé àwọn nìkọ́ọ̀ṣì báyẹn àmọ́ tí pàtàkì pẹ́ ma ń yọ màsá fún nìkọ́ọ̀ṣì gbàyẹn lẹ́yìn ebó mídà sí nìkọ́ọ̀ṣì yóò sì mọ́ grant àwọn mídà yóò kù tọ́ màkásí rí wọn lè tú sóhun làbíbù ó ní ètò ìfàṣẹ nìkọ́sù lórí fóònù ó ní ìṣẹ́jú gbogbo wà náà láǹfà lórí fóònù káàkà àbí ìṣẹ́jú ẹwà ah. wà láì káàkì aláyé ọmọ pé kò sí kàkà lọ́dọ̀ rẹ̀ kọ́dàkà fún wa ní ìṣẹ́jú mẹ́wàá lórí fóònù lásán tó bá ti ń bájà bàtà sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ni ọkùnrin yẹ̀wà láì tó bá ti ní pé ẹ mọ́ fún ní rẹ̀spẹ̀tì kẹta àwọn ọmọ rẹ̀ mọ́ fún orílẹ̀ júnior rẹ̀ wà láì because tẹ́ bá bájà bàtà sọ̀rọ̀ tí èbá ti sọmọ lẹ́yìn rẹ̀ ó ti mọ bẹ́ẹ̀ sí mọ báwọn sọ̀rọ̀ tó ráwọn mọ lẹ́yìn rò nígbò lẹ́nu wà láì fọ́nà àbúrà ẹ̀sán ṣe àti àjíkọ́ àmìṣàrà ó tẹ̀ tí wọ́n clear kí ló clear gẹ̀gẹ̀rẹ̀gẹ̀ clear kí ló sọ tó clear mú ègbò lẹ́nu ṣùgbọ́n tẹ́yìn bá ti ń gbò lẹ́nu káà mo ti kàkò ní báyẹn ẹgbẹ́ nìkan ẹ̀ẹ́dọ́báyá onírùjú ní àbí lẹ́nu tí wọ́n sọ ìrìn kí lọ́dọ̀ onírùjú tó wà mẹ́ aláìrẹ́jẹ́ ẹ̀rẹ́ mo ti mọ̀ kọ́ gbádùn àbí ẹ̀yìn èrí pé wà láìdíje máa ṣe rù ẹ̀dá fún nígbà tí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ tọ́wá ní kí n mọ́ nà dáadáa ìtí ìdí sí náà bá tí mo mọ̀ pé mo fẹ́ gbọ́nà bá pàdé ọwá ní kí n mọ̀ gbá nígbà báyẹn ẹlẹ́gbẹ́ ni wọ́n wà lọ́yìn so kí máa bá yọ́ bẹ̀ ni pé ọ̀rọ̀ bídíà yìí àwọn àfá ọ̀nà kọ́dà kìláàfù rí láyé èmi ò rírí pé àwọn àfá kan wá wí báyìí àwọn àfá kan gbogbo táwọn àfá ọmọ sọ ni pé ẹnu alùsúnnàtù wal jama'a kò Islam àti ilé tí ó gbẹ̀yìn Islam àwọn tó bá wá sọ wípé gbogbo bídíà ní kúfúrù àwọn àfá súnnà wọ́n máa ń bá wọn rí gidi gan irú mo ń ṣe àṣìhìmì rahimahullahu ta'afizahullahu ta'ala tí mo ní wọ́n ṣe tí mo dákọ̀ tíra yẹn fún wa lẹ́ẹ̀kan yẹn wọ́n sàlàyé ń bẹ̀ wípé ṣe rí gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé gbogbo bídíà ni kúfúrù wọ́n sàlàyé ọ̀rọ̀ méjì kan wọ́n láwọn kan mẹ́tọ́ pé wọ́n a lè pèyàn ní kèfèrí ní nafiyan amman wọ́n gbé wá ní láwọn ọ̀rọ̀ yẹn àwọn kan nìyẹn wọ́n láwọn ẹ̀rẹ́ ẹlẹ́kejì àwọn ọmọ pèèyàn ní kèfèrí pẹ̀lú gbogbo bídá wọ́n ní àkèké ní kejì ọ̀rọ̀ tí mo sọ yìí mo já ní mo ní sọ̀wà page 31 uh, nínú tíra yẹn mo ti sí tíra yẹn ẹ̀rẹ́gẹ̀ mẹ́bìnú ọ̀rọ̀ yẹn ló ká mi lára ní mo fi ń digress báyẹn so bẹ̀tí mo ti sí page 31 yẹn insha Allah ẹ̀rì al-aslu alladhi saru alayhi ahlus sunnah wal jamaa'ah min sahabati rasulillahi sallallahu alaihi wasallam ila al-yawm ìpìlẹ̀ tí àwọn alùsùnà jama'a rìn lórí ẹ̀ ẹ máa wo ẹ máa wo àríwá ẹ wo topic al-aslu alladhi sara alayhi ahlùsùnà wal jama'a ẹ wo ìpìlẹ̀ tí àwọn alùsùnà wal jama'a rìn lórí ẹ̀ àwọn tánàtì ó túnmọ̀ sí pé ẹni tí ó bá ti sípìlẹ̀ yìí ní tí ó bá ti lórí pìlẹ̀ yìí falaysa min ahlùsùnà wal jama'a à ní kàṣínà alùsùnà wal jama'a wọ́n ní àwọn alùsùnà min sahabati rasulillahi sallallahu alaihi min a min al ni ke se min at-tabi'ir tó tó min at-tabi'ir ni aje papa wọn sahaba ni ma jẹ́ ahlus sunnah àwọn papa kan kenu bẹ̀rẹ̀ látorí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ila al-yawm ni ghaya ni ila lọ wọ́n ni wàmìn hádà al'asù wàmìn hádà al'asù nínú pìlẹ̀ yìí o náà ni àtẹ̀kìrú wàtàbíyíu wàtàfsík alákọ̀ọ́kọ́ al'atfu yàtàbíl mọ̀kànyarọ̀ fọ́dẹ̀ tó bá makéwú tó bá ti lo atfu in tó súnmọ̀ sí ni pé nǹkan láàkọ́ yàtọ̀ sí nǹkan lẹ́kẹ̀ẹ́ tó bá ní ráìsì àti ẹ̀wà kí wá ní ẹ̀wà ẹ̀ àti wọn àti ráìsì àti àtẹ̀fíìr wà tẹ̀bdíẹ̀ tó bá yẹ pé bídíà ní kúfùrù ní wọn àgbọ́n kàyé nù kọ̀sẹ̀ ní ká lọ pé àwọn tẹ̀bdíẹ̀ nígbàtà ní bídíà ní kúfùrù àti bídíà ní sírùkù ọdún ìsìnká tó máa mú bídíà kò yíba ní sí àtẹ̀fíìr wà tẹ̀bdíẹ̀ wà tẹ̀fsíìr mẹ́tẹ̀ta yàtọ̀ kápẹ̀yàn ní kèfèrí kápẹ̀yàn wọ́n ní báàbù kan lè jẹ́ fitna pọ̀ bẹ̀ gan fitna bẹ̀ tóbi gan wallahi yóò tóbi nìkan qad azumat fihi alfitnatu walmihna àdẹ́wò tí tó sì lágbára ṣẹlẹ̀ nínú báàbù yìí àdẹ́wò tó lágbára bá lè mọ̀ ètò tọ́wọ́ wallahi wàkàtùrọ̀ fi hìlì ìfìtìrọ̀ ìpínyẹlẹ̀ yẹlẹ̀ ẹgbẹ́ ó ṣẹlẹ̀ níbi bábù yìí wàtàṣàtàtà fi hìlì àhàwáhù wal àrọ̀ àwọn orísìírísìí ìfẹ́ ẹnú ẹ́ òun lọ fọ́n kákàkiri lọ́yàtọ̀tọ̀ síra wọn lórí bábù yìí lórí bábù kí ni àtẹ̀kfíru wàtàbdíru wàtàfsir ẹ ma wo wà abẹ́ bábù yìí Ah, wàláhì àwọn afáyọ náà ma wà sanwọ́lẹ̀ sàrí púpọ̀ ẹni pé wọ́n kọ́ dákọ̀ bá wùyẹn wọ́n wá sọ wàhálà tó ṣẹlẹ̀ mẹ́ wọ́n wá ní wà mọ́wọ́ kìbù mọ́mà sí kàtàkàtà sí ìwé kìíní ìbá wà mọ́wọ́ kìbù ahli sunnati wal jama'a as-sa'irina ala manhaji as-salaf as-salih min takfiri ahli al-bid'ah wal aqaid al-fasida tọ́bá ní mọ́kí ìfàálù súnà nìkan ẹ̀dà mọ́kí ọ̀lá yapa rẹ̀ kí lọ́jẹ́ ìsáàdù ti bọ́ súnà rìdíà ní wọ́n yìí náà wọ́n yìí náà wàláì tọ́bá ní mọ́kí ìfàálù súnà ní sọ̀hábà nípa àwọn sọ̀hábà òun ni pé àgbà pé ẹ̀dúrì ní gbogbo wọn mùsùlùmí ní gbogbo wọn a sì máa ṣàdúrà fún wọn ẹ́ tí èyàn bá wá lè ń bú sọ̀hábà kí ló ṣeun ọjáde kó náà rí ṣíà kódà kọ̀bá àmá ní isma kọ̀bá àmá kò sí isma mọ́ mọ́ sọ kíríkà jàbàtà máa ń tàn wájẹ gan kò dìgbà tí gbogbo usulu àkídà àwọn kíríkà bá tó pé láàrẹ kó tó dì àbí èyàn ká ń bú àwọn sọ̀hábà nìsìn ṣùgbọ́n kọ̀bà pé àwọn sọ̀hábà àti àwọn àwòlíyà kọ̀bà fún wọn ní isma pé wọn lè ṣàìsí kọ̀bá kò sì gbà fún wọn ní mẹ́kọ̀kọ̀ kò sì gbà wú àwọn nǹkan yòókù yẹn kọ̀bà pé àìlì lọ́lọ́ àmẹ́nu mọ́ ní pé yí mẹ́ ń bú àwọn sọ̀hábà sí àlùsúnnà ni ìpìlẹ̀ yọ́kọ̀ ohun ti tó láti sọ̀yẹ̀ tó ní bídíà àwọn ìpìlẹ̀ kan bẹ́ tọ́pọ̀ lágbára lé pẹ́tẹ̀ ìbáta yakọ̀ alìsún náà ń bẹ́ ó jò ní dídà ní kò ní bá ní sí kò dìbà tó bá tó pé àwọn èyí jáde lórí lórí ẹ̀káre ẹ̀bá máa jáde lórí gbàtagbára káyín ni ẹ̀yin tó pẹ́ mọ̀ dájọ́ tagbára yín tagbára yín káyẹ̀ tí ń lò ilé tagbára yín ọ̀kalẹ̀ tí lò ẹlẹ́ máa ń sọ wà láyọ́ àti tagbára yín ká máa pàwọn wíjà yẹn ẹ̀mọ̀ká máa sọ ah. àlọ́ ẹ̀ká sọ àbí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n máa ń sọ dáadáa ṣùgbọ́n ẹ̀ẹ́kà ń tara yìí ni ajọ kóra wá ní alẹ́ ajọ kóra wá ní kọ̀sẹ́ni tí ó bẹ̀rù yín bátá yìí ṣe àwọn kèfèrí táyìí ṣe kírísítẹ́nì ajọjọ wà ń bẹ̀ ni mọ́kí bá lù sunnah wal jama'a as-sairina ala manhaji as-salaf as-salih min takfiri al-bid'i wal aqaid al-fasida ojú ọ̀nà tálù sunnah jama'a ń rìn mọ́kí bùnwẹ̀bí tá dúró sí àwọn tí wọ́n rìn lórí manhajjú sálàfù sọ́ọ̀lì nípa pípe oníbídíà ní kéèbèrí fi mintakiri alìbídáì wàlàkọ́ ìdìlfàsídà àti àwọn tákìdà wọn wọ̀dá wúwá àtẹ̀fsí o ní pé àwọn alùsúnà máa ń síyàtọ̀ láàrin wọn àtẹ̀fsí tẹ́rí lábẹ́ ibi tí mo sọ yẹn wọ́n wá kọ wánù síbẹ̀ wọ́n fẹ́ kọ footnote footnote mo sọ fún ilẹ̀ kan tó ka wánù lábẹ́ rẹ̀ ká tó footnote wọ́n ni wàhúwà wọ́n ní tán pè ní tafsiru yẹn tó bá gbọ́yé òun náà ní pé àbí wàhúwà tafsiru nìyẹn atúlù tafsiri nìyẹn kéwò ìyáwọn eléyìí atúlù bàyá ní ń bẹ wọ́n ní táwọn wí ní pé tafsiru táwọn wí yẹn tó bá gbọ́yé òun ní pé anna àbá yìí mọ́ kí bá lùsùn náà nìyẹ kò sẹ́ẹ̀rí tó lè mú àwọn kọ̀wárìjì náà múrò àwọn èrí tó mú àwọn mú wá wàláì àwọn èrí àwọn kọ̀wárìjì ní pé mọ̀lẹ́rì tásọmọ́ pẹ́ rí ẹ tásọmọ́ correct tásọmọ́ pẹ́ àgbóyè rẹ̀ bí tálọ́bọ̀ ọgbọ́ yé bẹ́ ẹ̀kùn tí máa hajjù tàlákí fẹ́ sàlàyé ni àbí náà ẹ̀wọ́n wá tí bá lè sọ ni máa sọ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ìgbà mí tọ́rọ bá wà báyìí nínú ọgbẹ́ ibo ní ká ti kí ọ̀rọ̀ yìí kẹ́ torí ẹmọ̀ tí nǹkan bá ti pọ̀ ẹmọ̀ ọgbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ sí ẹ̀rẹ́lá mú ń bí ní àbí ẹ̀rẹ́lá mú ń bí tó ránù pọ̀ gan wàláì ánú ah, jàbàtà pọ̀ wàláì mẹ́fọ́ in ti fi ń kàfàrà yẹn pọ̀ kódà níbi ká pèyàn ní aziz lásán kámẹ́fẹ́ abdul aziz ń kàfàrà yẹn lórí wàláì àyè kéwú wàláì mọ̀fọ́nà bàbá àyè kéwú pátápátá ìyẹn lè pèyàn láti tí nígbàtẹ́ ìlànàyé nípa pé kásọ wípé ọlọ́run bá búyàn lálùbárí kàkan ẹgbẹ́ ìlànàyé ọ̀rọ̀ tàbárùkù yẹn kò yẹ́ ohun kan lọ́bí pé yẹn kẹ́ ìbẹ̀rí wà láì ìrìnkà ṣẹ́ẹ̀ṣẹ́ pé tàbárùkù ẹ̀ ti pọ̀ yàbí tàbárùkù kúrù ní nítorí pé àwọn ẹ̀rí àwọn èyí ìjọ́sọ wípé ìjálẹ́nà zátànwà tàmálàkùn zátànwà ìjálẹ́nà zátànwà ta ń sọ fún ọba yẹn ẹ̀kẹ́ ń pè yàn kéfèé rí lásán mọ́ rí kẹrọ ayẹ́ kínú ẹ̀ẹ̀fẹ́ lójú <laughs> wọ́n ẹgbẹ́ ìṣàrọ̀ ayé tíra kan wàláì tíra ìdá púpọ̀ ìlànà nàkír aláàbò láti tẹ̀fír ọlọ́ọ̀jọ́ dámúyí wàláì tíra yìí ṣàǹfààní púpọ̀ wàláì mọ́kànlá wàbúra bí i bá ka tíra yìí dáadáa àfá ọgbọ́ àwọn jàbá ẹsọ̀rọ̀ yẹn wọ́n ẹni bí pa àwọn jàbá tánà òótọ́ ni wàláì tíra yìí bí ìgbà pé èyàn gbé ọmọ wá kí ìyá rẹ̀ ó sì dédé àwọn jàbàtà bí gẹ́gẹ́ sí gẹ́gẹ́ ni yáyé àwọn níbi tó fẹ́ lò eh, ṣẹ́rí eh, eh, nítorí péjì kàrá ìlú nítorí péjì kàrá ìlú àmọ́sẹ̀kọ́ ìwọ̀n kọ́bí wàláì ọjá síbí lọ sí pé láìjẹ́ ilé kàtírà kọ̀ àbọ̀ mí ìrìnlá yé ní ó dà ẹmẹ̀rí <laughs> ti lọ nígbè ilé yóò bẹ̀ wọ́n ní fún mọ́ngáyẹ̀ ló pẹ̀lẹ̀ n mọ̀hádìsì ilé so gbogbo àwọn nǹkan tábí ń pè yàn kèfèrí yẹn ṣe rí tẹ́yàn bá ti tẹ́yàn bá kò lákìdájà bàtá tán ọwọ́ farabalẹ̀ náà ọlọ́gbọ́n gbogbo ti ń bẹ lára rẹ̀ torí àrùn bẹ́ni ti sọ̀rọ̀ ni náà wọ́n ló ti bẹ̀rẹ̀ wọ́n lásìkò ti kù rẹ̀rẹ̀fẹ́ náà wọ́n ní o ní pé wọ́n kí ń ṣe ipò kan náà faminhu o ń bẹ̀rẹ̀ àwọn oníbídà man huwa maqtu'un bi takfirihi àwọn ẹni tá lámọ́lẹ̀ tágé pàán pé kèfèrí nínú ẹ̀dá òsáwà wọ́n sójú nìyẹn sí wọ́n lákàfàrọ̀ bá ní kàfàrọ̀ báyìí wọ́n lákàfàrọ̀ ṣùgbọ́n inú wọn lákàfàrọ̀ minhum faminhum man huwa maqtu'un bi takfirihi kaman ata bi qawlin aw fi'lin mukaffirin gẹ́gẹ́ bí ẹni tó bá ṣe iṣẹ́ kan àni tó bá sọ̀rọ̀ kan àbó iṣẹ́ kan tó sọ́yàn ní kèfèrí àwọ̀ orú bídíà tó ṣe ní tó lófin jọ́ sí fọ́nà ọba ní bídíà yẹn àwọ̀ orú iṣẹ́ yẹn síṣẹ́ kúfùrù nítorí pé ṣẹ́rí ẹ̀mọ́jàdà alam wọ́n máa ń bèèrè bọ́bìt nínú nǹkan simple gan iṣẹ́ òun ni ẹwù tó bá ti jẹ́ iṣẹ́ kúfù lẹ́ni ẹlóhun fi ń sin lọ́wọ́ bá bídíà mọ̀ káfíà rọ̀ nìyẹn pé iṣẹ́ ṣíríkù lẹ́ni ẹbí lóhun sin lọ́wọ́ bá bídíà ṣèkíyà nìyẹn bídí àmọ̀ká sí ọ̀rọ̀ ni àmọ́ tí èyí bá ti ṣe sẹ́ kúfúrú tí èyí ṣíríkù tó wá lóhun fi ń sin lọ́ọ̀bá ó di ẹ̀ṣẹ̀ mọ́ lọ́wọ́ tó ń pè tí ó yẹ kó fi sin lọ́ọ̀bá ibi sin lọ́ọ̀bá tó wá bí tó clear bàjẹ́ ó ilé yóò nídi pé kí wọ́n ni

ó mẹ́ pẹ́ta bá tó rí ṣùrù tùpé ṣùrù tùpé sára àwọn òwe tí ò sáwọn wá ní ṣí ò sáwọn nǹkan tó yẹ pẹ́ta bá wò pé bá ń bẹ pẹ̀lú yàn ó lè kọjú akámọ́tù pé kéfèrè tí wọ́n ń bá kú tán ìgbà ẹ̀ látò wá pè ní kéfèrè wà minhum ó sì ń bẹ náà ní bídíà man la yuhkamu bi kufrihi lintifa'i dhalika fi haqqihi àwọn tó yẹ pé àní pè wọ́n ní kò sí kúfù láwọn wọ́n kàn ṣe bídíà tó ìgbọ̀njá lórí Islam jẹ́ kí á wo abẹ́ nǹkan tí mo sọ Ah, ẹjẹ́ jẹ́ tuka tuwaju summa inna alqawla fi takfiri ahli bid'ah wa takfiri wa takfiri umuman mabniyun ala aslayn azimayn wọ́n lẹ́yìn náà ká pé ká sọ yí pé gbólóhùn ká sọ pé a pè àwọn oníbídà ní kèfèrí àbá pé gbogbo èèyàn ni kèfèrí umuman mabniyun ala aslayn azimayn wọ́n mọ́ lórí ìpìlẹ̀ méjì so lábẹ́ wọ́n ti máa sọ ẹ̀yẹ́ jẹ́ káwọn nǹkan mọ́fẹ́ sọ tó lásìkò méjì sọ ó ti súnmọ́ gan wọ́n ni wà hunaka qawlun ẹ ma wà bẹ́ẹ̀ tí wọ́n sọ wọ́n ni wà hunaka qawlun wọ́n ni gbọ́lù nǹkan bẹ̀rù yàrá nafiya takfir nafiya na'amma tó yẹ pé gbọ́lù yẹn in tí wọ́n rí àwọn tó ń sọ gbọ́lù yẹn tí wọ́n sọ ní pé a lè pèyàn kankan kèfèrí a lè pèyàn kankan kèfèrí yàrá nafiya takfir nafiya na'amma náà tí ń dájúkọ kíblà ní kèfèrí fàlá yukaffar ahadun min alì kíblà a nípa ìkẹ́kọ́nà alì kíblà ní kéfì wà qawlun àti gbólóhùn kan ẹlẹ́kejì ni ẹ yàrá takfira ahli al-bid'ah takfiran mutlaqan àwọn tó gbàgbé gbogbo bídà lámà pín kéfì gbogbo bídà yẹn lámà pín kéfì wọ́n ní gbólóhùn ẹlẹ́kejì ni ẹ wọ́n ní wà annahum kulluhum kuffar wọ́n tó wá sàlàyé rẹ̀ pé gbogbo wọn ní kèfèrí o kharijuna anil islam wọ́n ti jáde kó ní islam tí bàbá ágẹ̀rẹ̀ wàláì bí ṣe máa sọ ní kódà tó bá jẹ́ pé tó bá jẹ́ pé bá dúró sí ní pé kọlù kẹsì mẹ́ta pé yàrọ̀ tẹ̀kfíra alìfidá yìí tẹ̀kfíra ní mọ̀tòlákọ̀n ó lè ní àwọn ẹgbẹ́ kan wíta lẹ́kẹ̀ẹ́kẹ́ láì sí ṣùrútù wọ́n bá wí uh-huh. wọ́n mọ̀tòlákọ̀n wọ́n ní ṣe wọ́n níbi ṣùrútù sí ni uh-huh. àwọn àbá tó wá gé bí ìgbà pé wọ́n ti mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀ bí tó jẹ́ ní olórùjú wọ́n ti mọ̀ pé ó lè dá tíràrù wọ́n tó wá ní ìtàn sọ ní pé Eh? wa annahum kulluhum kuffarun kharijuna anil islam pé gbogbo bídà ní kèfèrí tó jáde kúrò islam wọ́n ni wa killal qawlayni mujanibun lis-sawab wọ́n ni àti gbólóhùn ké ní kejì àtàwọn tọ́lá lè pè ẹ̀kẹ́kẹ́ kèfèrí àtẹ́tọ́ ní gbogbo oníbídà ní kèfèrí ọ̀rọ̀ tó takò lódó ní o aláṣejù aláṣetó ní ẹ̀ mujanibun lis-sawab سواني وقد ذكر شيخ الإسلام بن تيمية رحمه الله رحمه الله خطأ من نسب هذين القولين لأحد من أهمة السلف ẹni dáwà àríta àbíníkọ̀ sẹ́ntí òkun bídá rí wọ́n ní Ibn Taymiyyah ti wá sàlàyé wọ́n ní Ibn Taymiyyah ti sàlàyé kọ́lọ̀bà kọ́ bá kẹ́ àṣìṣe gbogbo ẹnikẹ́ni tó bá fi ọ̀rọ̀ yìí tó bá fi ìkéníkejì ní ọ̀rọ̀ yìí tó bá fi ti sọ́dọ̀ ẹnìkẹ́ kan náà àfáà sára fó wírí pé àṣìṣe ló ṣe kọ̀ sẹ́ni tó wírí ẹ̀rí láyé kò sẹ́ni tó wírú ẹ̀rí láyé ẹ́n so eléyìí báyìí o ní ìkàtà sọ wọ́n ní tábàlọ́wọ́ majmu' al-fatawa so wọ́n ní kálọ̀wọ́ àwọn ní wà anna as-sawaba pé ilé tó kọ̀rẹ́ túbọ̀ tẹ̀sí oníkásíyàtọ̀ láàrin wọn wa huwa al-qawlu al-haqq an ahimmati salaf ó sì lórí òdodo tó wá látọ̀dọ̀ àwọn àfáà salaf ẹ́ wọ́n ní kálọ̀wọ́ majmu' al-fatawa mujalladu ó jẹ́ kóyà pé ọ̀rọ̀ tí jàlá kan sọ wàláhì àbá ìdí méjì fún alákọ̀ọ́kọ́ ni pé kò sí ẹ̀rí kankan ẹlẹ́ẹ̀kejì kò sẹ́ni tó wí nínú alùsùnà ìjàmá ẹlẹ́ẹ̀kẹta ni pé gbólóhùn yẹn alùsùnà ìjàmá òkè wí àwọn ẹlẹ́gbẹ́ àwọn kọ̀wárì náà máa wí kò yíra ní sí haza wallahi àìlàm lórí yẹn ṣe wá rí lónìí ìdájọ́ bàtà lórí pé yẹn kèfèrí ó ní gbogbo kúfúrù ni ṣírkù ni àkídà àwọn kọwàrí jù ṣe pàtàkì sọ nínú ṣẹ́hù nawakidul islam ṣẹ́hù nawakidul islam ṣẹ́hù ṣe pàtàkì sálàyé bẹ̀ pé àwọn wàlláhì wọ́n dìdì làmọ́lẹ̀ ni wọ́n láwọn kọwàrí ní sọ pé ṣírkùl asghar islam kò yí islam ṣe wá ní parí òní pé manhajù tí ibítà tí mú ẹ̀rí lọ́dọ̀ alùsúnà pẹ̀lú jama'a kò rújọ àwọn fàájì sàràyè alákọ̀ọ́kọ́ alkita kíra ọlọ́wọ́ bá títà alkùránù kẹrì ẹlẹ́ẹ̀kẹjì asúnà òun ni hadith wa nabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta al-ijma' al-ijma' kò yíba ní sí naam ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni alkiyas

àyàfi bí tó bá ti fáfẹ́ ẹnu rẹ̀ mú wallahi bí tó bá ti fáfẹ́ ẹnu rẹ̀ mú ní ti máa ń lò yóò sì tútù kútù náà ni kọ́ọ̀lù sọ̀hábí mẹ́jẹ̀ méjì àmá bí lò ó ní alákọ̀ọ́kọ́ idha lam yukhalif qawla sọ̀hábí idha lam yukhalif nass tí ó bá ti tako ọ̀rọ̀ sọ̀hábí yẹn tí ó bá ti tako ayà kùrán tí ó tako hadith annabi sallallahu alaihi wasallam tí ó dẹ̀ takò ọ̀rọ̀ sọ̀hábí mi sọ̀hábí ka sọ̀rọ̀ kan sọ̀hábí mi náà tó wá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ wá takòra wọn a ní tí ìfọ̀rọ̀ kan rílẹ̀ náà méjèèjì a wá wo ewu ní gẹ̀lì ìlú rẹ̀ wà rọ́jì ewúrò àmàjú a padà lọ ọ̀rọ̀ kan náà méjèèjì o ṣùgbọ́n a ti tẹ̀dí pípẹ́ èwo lọ́rọ̀ ẹfẹ́sẹ̀ nílẹ̀ ju ẹnì kejì lọ ṣe rí mẹ́jẹ̀ méjèèjì tí ò bá ti sí nínú kọlù sọ̀hábí a máa ń lò dáadáa nínú manhajjú àdìsúnnà àwọn àyímọ̀dẹ̀ jẹ́ kó yíwa bẹ́ kò yí láàrín sí fọ́dá imam ahmed rahimahullahu ta'ala nínú àwọn usulu wani tí a bá lọ kọ́ usulu imam ahmed rahimahullahu ta'ala kódà ó wà nínú usulu sunna sí imam ahmed ó wà nínú usulu sunna imam ahmed rahimahullahu ta'ala gbogbo yẹ̀lú dẹ̀mọ̀ bẹ́ al-ihtijaju bi aqwali sahaba ká lò ọ̀rọ̀ àwọn sahaba now tàbá fún alọ́rọ̀ sahabi sin

àádà padà sí pìlẹ̀ àwọn abẹ́rẹ́ pé ìpìlẹ̀ wo ta ló dá padà sí pìlẹ̀ rí láyé níbòrò tí bọ̀lá rẹ́bì ti dá padà sí pìlẹ̀ àti pé ta ló sọ pé ìpìlẹ̀ tẹ̀kìdìrọ́tùlẹ̀ ìdé nìyẹn torí pé ṣé ìpìlẹ̀ náfílà ló dá tẹ̀kìdìrọ́tù yẹn padà sí ni àbí ìpìlẹ̀ ìrun ọ̀ranyàn fáìpẹ̀rẹ̀ ìrun náfílà ni sọ̀látù jànáza ṣé ìpìlẹ̀ ládà padà sí kábàrà mẹ́rin la máa ń ṣe ìpìlẹ̀ ti dàrú báyìí àbí tó yẹ yí ìsáàtù ó ti dàrú sẹ́ sọ̀látù kùsùfù ó ní pìlẹ̀ tí ẹ̀ tí ẹ̀bẹ̀ lábẹ́dá padà ni sọ̀látìlì ti sọ́ ó ní pìlẹ̀ tí ẹ̀ tí ẹ̀bẹ̀ lábẹ́dá padà sí ni kùsùfù ní tí ẹ̀ ìsìsọ́ ní tí ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí náfílà ẹ̀yìn eh, eh, jànáza ó ní tí ẹ̀ kò sí pìlẹ̀ kankan táàdà padà sí pé àdá padà sí ìpìlẹ̀ àwọn tán bá nẹ́bì láyé ẹ́ kéèsì àbúrò rẹ́wà nìkan ní ma ń ṣe gẹ́nẹ́ yóò yàtọ̀ fún bẹ́ àtórí hadith marfu ẹ̀ látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam tó dẹ̀ lẹ́rì tó dẹ̀ lálàáfíà àmìlì yìí ké wò yé eh? ọ̀rọ̀ abúrò bìmínì lọ́lọ́ka o wàláì arẹ́tara rẹ̀ ọ̀bálẹ̀ amúrọ̀tún ní ìtọ́ ká ọ̀rọ̀ rẹ̀ gan òun gẹ́gbà pé súnnà òun ni káṣe kábàrà méje láwọn káṣe márùn lára kìí ó ní torí pé hadith wà bí asàrà bí wérọ̀ yẹn ó ní marfu hukuman ni marfu hukuman sì ni àti marfu sarihan ìdájọ́ kankan náà ní méjèèjì fi ihtijaj tí kankan òyí ọkùnrin yìí tàbá fẹ́ bí mẹ́rin kò yí gbogbo kìtàbù súnnà gbogbo kìnítà ń kọ́ ìdù kan bẹ̀ dáadì fi yàtọ̀ gbogbo àwọn ẹgbẹ́ yòókù òun ni wàmọ̀bàyánátú kílẹ̀kùn yẹn wàmọ̀bàyánátú àhàzẹ́rí wal ahwa fi dhalika mọ̀báyánà òun náà ni pé bá ṣe jìnà tàtà kétékété sí àwọn oní àwọn tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kú omi òdodo àtàwọn onífẹ́nú níbi bá ṣe mẹ́rin mọ̀báyánà wà ní pé wa sunna bi salafil umma a bí lè rẹ̀ wípé ọtí mẹ́rin wọ́n tó sọ sahih àmọ́ àgbọ́yé tó tú sí yẹn níbo ló ti rí ta ló sọ ẹjẹ́kẹ́ nípa ọ̀rọ̀ àwọn méjì ìlú parí ẹ̀ insha Allah ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ó ní ọ̀rọ̀ alimam ahmed rahimahullahu ta'ala wọ́n sọ bẹ́ẹ̀ fún al-Maimuni ìkanáà wọn makíwà imam ahmed ni wọ́n ní iyyaka iyyaka kalimatu tahdhiri ni wọ́n ma fi ń sọ́yẹ̀ lára ni fi sọ́ra má sọ̀rọ̀ nípa mas'ala kan nínú ẹ̀sìn tó lẹ́nì kankan tó sọ sáájú rẹ̀ rí nígbàtí imam ahmad imam ahli sunnah wal jama'a ma'a ghazarati ilmihi wa ma'a nubughihi fil ilm wọ́n ṣe ní má ṣe jìnlẹ̀ tó nínú ma ta bá hàzárọ̀ ọmọ kéwù wọn tí yàn fi ọmọ kéwù ẹ̀tí ó fún ní nàṣíhà nàṣíhà jàbàtọ́ wa máa mú àwọn mọ́sálà tí ọ̀rẹ́ nìkan tó sọ bẹ́ẹ̀ rí wá láyé ọbẹ̀ máa dá tuntun wá nú ẹ̀sìn wallahi ó ti sọnù wallahi tó gbé láyé dídà fi islam kò sí tuntun rẹ̀ tó lè wá nú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni alimamul barbahari kí fi parí ẹ̀ imamul barbahari rahimahullahu ta'ala níbi ọwọ́ parí ọ̀rọ̀ yẹn bọ̀ látòkè yẹmọ́ rẹ̀ kalẹ̀ wọ́n kullama sami'ta kalamahu min ahli zamanika khassa gbogbo àwọn tó bá ń gbọ́rọ̀ wọn tó ń tẹ́tí gbọ́rọ̀ wọn náà wọ́n tẹ́jọ sẹ̀mí lásìkò kan náà ẹwọ̀ bá tẹ́wọ́ bá ti kó se dá tó nígbàtí mọ́mọ̀ bàbá harí sẹ̀mí láti se nàṣíhà yìí ẹ̀dàfẹ́ orí nǹkan se kúrò ولا تدخلن في شيء منه ó gbọ́dọ̀ kánjú ó gbọ́dọ̀ kó sí kankan tó bá sọ hatta tas'ala títí wà bí bèèrè wà tánzírọ̀ min ashabi nabi sallallahu alaihi wasallam ǹjẹ́ ni kaka sawo ri na sahaba nabi al-imam al-barbahari min sai nasiha yi aw ahad min al-ulama ali tanna wa fa sawo ri lai fa in asabta fihi atharun anhu tó bá wá lè rí atharu ka iko ma so fatamassak bi ba mu dada wala tujawizu li shay wala takhtaru alayhi shay'an fatasqutu bin nar o bo tajon tí wọ́n sọ ẹ má mi eh o sì gbọ́dọ̀ sa ọ̀rọ̀ mi lesa lórí ọ̀rọ̀ tó sọ yẹn kọ́nà bá jábọ́ sínú náà hadihi annasihatu albarbahariya annasihatu albarbahariya nasiha alimamu albarbahari ne wàhíyà nasihatun tẹ́jìbù an tuktaba bí máa hìdá tí n bá sọ pé tẹ́jìbù kìí ṣe mọ̀ bá lọ́nà in sàfẹ́jù wallahi nasihatun zahabiyya nasihatun nàṣíhà tó oníwúrà ní tó lówó lórí púpọ̀ yajibu tajibu an tuktaba bima'i dhahab wa tursaqu amama al-masajid wal buyut káwà lẹ́mẹ́rin ọ̀nà mọ́sálásí báyà àti gbogbo léwà pé ẹ̀yin èèyàn idha idha aradtum as-salamata fi dinikum tẹ́ bá fẹ́ lànú ẹ̀sìn yìí fa alaykum bi hadhihi an-nasiha khudhuha tamassaku biha ẹgbà mú ẹ̀dìmú dáadáa wa'addu alayha kọ̀rọ̀ kẹ́yìn gbígbà mú هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم الحمد لله جزا الله الناصح والمستمعين خير الجزاء kí Allah subhanahu wa ta'ala kí ó bá san àwọn ọ̀sáàdù wa ní ẹ̀san olóore àwọn ọ̀sáàdù wa ustaz Sulaiman ustaz Abdulaziz bin Sulaiman àwọn náà tó wá ma bá fẹ́ mọ̀ dóòrì náà ní ojú nípa manhaj salafi inda salaf wà mú bá ní ọdẹ́dẹ́ àwọn ìṣẹ́ ìwọ̀ àwọn ìgbà ìgbà àwọn náà tún wà máa bá pẹ̀lú ojú kí àgọ́bà sàn wọ́n ní ẹ̀sán lórí wọ́n ní ẹ̀sán fásitì mashkuro Àìkò rúmà ti tó rẹ̀ ẹ̀rọ ní ìmọ̀ 130. Um, time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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتي يوم يوان لنسلام السلام عليكم ورحمة الله وبركاته adúgbà fún Allah subhanahu wa ta'ala ọba tí ó sọ wá ní mùsùlùmí látara ipé orí sínú ọkàn wa ká máa nífẹ̀ẹ́ láti máa tẹ̀lé nǹkan tí anábì bá sọ tàbí tó bá ṣe tàbí nǹkan tí anábì bá wọn sọ̀hábà ní orí ẹ̀ tàbí iṣẹ́ tí àwọn sọ̀hábà ṣe tàbọ̀rọ̀ tí wọ́n sọ tó wọ́n sì wá pé anábì nímọ̀ nípa ẹ̀ àbí gbogbo bí wọ́n ṣe kàálẹ̀ ní sí bẹ́ẹ̀ náà ní ìbámu sí àyà tó wà ní sọ́rọ̀tọ̀ Al-Imran àyà 31 a'udhu billahi minash shaitani rajim aláwọn ní ilẹ̀ ànábì òkúlì máa sọ fún àlèhùmà ìpé nǹkan tó tó ìbú nà lọ tẹ́bálẹ̀ nífẹ̀ẹ́ lọ àtàlẹ̀rún ní ìmọ̀ ànábì àtẹ̀lé níbi ìpòlọ́ aláwọn nífẹ̀ẹ́ yìí wáyá fún ìlàkùn ìdúró lọ́kùn aláwọn wá sọ fún ìjẹ́ àṣà ìfún yìí ọ̀gbọ́n ọ̀gbọ́n fún ìgbà yìí aláàlójọ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àforíjọba tí wọ́n